أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفسه ونفسه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته أدعوك فوق الله ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà la tọrọ àlékún ìkẹ́ àti ìjẹ́ fún ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìkẹ́ àtijọ́ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama abẹ́ ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bí ọdún iléyá Eidul Adha ti 1441 tó kun tí ò tó ọ̀sẹ̀ kan mọ́ tó kù ọjọ́ mẹ́fà lónìí abẹ́lọ́n kó jẹ́ ká jẹ́ ọ̀kan nínú àwọn tí yóò ṣe ọdún náà ká dẹ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé lókè èèpẹ̀ lẹ́ni tí yóò rí ọ̀nà ọlọ́run tọ́lọ́run ọlá tí yóò yọ́nú sí wa ẹ̀yin arúgbó ọlọ́run tó bá rí bẹ́ẹ̀ a fẹ́ sọ àsìkò wa lò torí àwọn tá a fẹ́ yanjú ó pọ̀ àwọn tó jẹ jáde ó pọ̀ púpọ̀ a mú àwọn ní kọ̀ọ̀kan a máa mú wọn ní kọ̀ọ̀kan mi pẹ̀lú yọ̀ǹda ọlọ́run agbẹ́rin ńlá méjì ni la fẹ́ gbé yẹ̀wò ìkọ̀kánú àwọn agbẹ́rin sì rèé ó lè gba àìmọye fàá tọ́já sí pé àìmọye aaf òun láti dìkọ́sẹ̀ àwa fẹ́ kó méjèèjì pọ̀ níwọ̀nba àsìkò péréte kọ́lọ̀ nǹkan sa ara sọ́nà òun la pè ní àkámùlù odéhíyà àkámùlù odéhíyà wàsọ̀lá ẹ̀yìn àwọn àdájọ́ tó rọ̀ mọ́ ẹran léyá ní pípa àti wọn ọdún léyá àwọn àdájọ́ wo ló tún rọ̀ mọ́ eléyìí tá a fẹ́ gbé yẹ̀wò àwa mùsùlùmí kákọ́ lọ dúpẹ́ ń ní mùsùlùmí ẹni tí ń sin nǹkan mìíràn lẹ́yìn ọlọ́run ẹni tí ń wa Muhammad sallallahu alayhi wa alihi wa nínú nǹkan tí a fi bẹ̀rẹ̀ ni wípé àsìkò tó di pàmẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam ó dé àwọn kèfèrí àwọn náà ní àwọn ọdún tí wọ́n máa ń ṣe ìyẹn ló fà nínú àdìsí àfa wa náà sọmọ mali kọlọ̀n kó bá yọnu sí wọn wọ́n ní kọ́dìmọ̀ nàbí yìí sallallahu alaihi wasallam wàlíhálì madina yawman yẹlàbúnà fíhì mọ́ fílíjà ìlẹ̀yà ìbátà nàbí sallallahu alaihi wasallam àti mọ́bá nàbí ìṣèlú sẹ́ni ayé ẹ̀ ọlọọsọ dị di ànábì nígbà tọjọ́ ọmọ forty years ó lò ọdún mẹ́tàlá ní maka ó dọmọ fifty three ló fi ṣe é já lọ sí Madina ó dẹ̀ lò ọdún mẹ́wàá ní Madina ànábì kú lọ́mọ fifty three years gẹ́gẹ́ bí àfọ àwọn Abdullahi ibn rọ̀bí Allah ọba àwọn èèyàn nínú Madina nígbà àjà ìníyà wọ́n ní ọdún méjìlá kan tí anabi wa ni bọ́bá rí bẹ́ẹ̀ o ẹ̀yin èèyàn yìí kọ́ dímtò àlẹ́ ikọ̀ wà lákùn yọ̀ọ̀mọ́n tẹ̀lé àbúnà sí iná sílì jà ìlìyà àwọn ọjọ́ méjì kan bẹ tẹ́ ẹ fi máa ń ṣeré tẹ́ ẹ fi máa ń sawẹ́wà tẹ́ ẹ fi rò pé ń sọdún nígbà jà yìí ẹ̀yin mùsùlùmí bẹ̀ tí wàá gbà fúlàmù báyìí tẹ́yìn ará Màdínà ti di mùsùlùmí kọ̀bí àbíkálà kọ́mọ lọ́ọ́ bí iná kọ́ ìrọ̀ mìíràn ọlọ́run òun náà ní kí làwọn ọdún yẹn ọdún ọjọ́ tá a máa fi ń gún ẹran àti ọdún òtúnú ààwẹ̀ nígbà tá a bá gbá ààwẹ̀ tán adúpẹ́ lọ́dọ̀ tó já sí pé ọdún ti wa ọdún tó lọ máàkì láti sánmà wa ni. àáfà ní ká lọ ọmọ ní ti ń jẹ́ ọdún nínú Islam ọdún méjèèjì tá a sọ yìí ó ní í ṣe min Islam ó ní í ṣe pẹ̀lú orígun ńlá méjì nínú orígun márùn nínú òpó tó gbé islam dúró gbogbo wa láti mọ̀ pé òpó islam five pillars of islam imani òun lòpó alákọ̀ọ́kọ́ irun òun lòpó ẹlẹ́ẹ̀kejì káyọ̀ zàkà tá a bá lówó lọ lòpó ẹlẹ́kẹta nígbà tá a wẹ̀ sọ́jọ́pọ̀ ẹlẹ́kẹrin tí a sọ́jọ́pọ̀ àṣẹ fífìrì ọdún òtún àwẹ̀ òun tiẹ̀ nígbà tá a bá gbá àwẹ̀ tán àwẹ̀ rọ̀mọ̀bọ́n tá a sin fódìdí twenty nine days àbí thirty days ọ̀rọ̀ wá tó pé ká tún lọ sin lọ́n ní á wà lọ kírun ìyẹn fa àwẹ̀ ṣùgbọ́n ibi ìléyà tiẹ̀ òun hajj nígbà táwọn alálàájì bá gun ọjọ́ kejì ẹ̀ làwọn wa fẹ́ràn léyà a ti ṣàlàyé kọjá nínú ìdánilẹ́kọ̀ọ́ tá a lọ́sẹ̀ nínú ọjọ́ mẹ́wàá oṣù dùlẹ̀ sí jáì bí wọ́n ti fẹ́ ká gbáwẹ̀ àtọ̀ ní fásitì òṣùgbò lórí eléyìí àwọn bá àbá tí ní ájì ká ju àràfà ẹ̀sìn ọdún méjì lọ́lọ́wọ́n bá wa parẹ́ àti ọdún iléyá òun ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ hajj jama àwọn alálàájì ọ̀wà lókè àràfà ní ọjọ́ kẹsàn-án òdòdó lẹ́sìn já tí wọ́n lọ́dọ̀ ọlọ́run àwọn tó àbá wá sí ní hajj àwọn gbààwẹ̀ tó bá ti dejọ́ kejì rẹ̀ á máa wá pa ẹran lẹ́ni tá a máa fi jọ́sìn fún ọlọ́run ọba àlekè ọlá àsọdún wa méjèèjì rèé alákọ̀ọ́kọ́ ọlọ́run máa tiẹ̀ ọlọ́run ló yan ọjọ́ méjèèjì fún wa ká máa sọdún ẹlẹ́kejì ni pé ọdún lọ ìsìláàmù nígbà táwa bá ti lọ́hùn tán a tó ń fi ọdún náà a tó fi ń sin lọ́hùn ni à ń fi ọdún a fi ń sin lọ́hùn kì í ṣe pé a fi ń sèrànù tiwa ilé òbí dájú pé nta àsìkò bẹ̀rẹ̀ ọdún òun ni kakọ lọ kírun fọlọ nígbà bá ti á kírun á pẹran á mọ wá gbádùn ọdún wa lọ torí táwọn ọdún yìí ìrántí ọlọ́run náà ló tán bá dé tọ́ba wá rí bẹ́ẹ̀ àlùkùbíhíyà ẹran tí wọ́n fẹ́ ká lọ́jọ́ kẹwàá oṣù Dhul-Hijja yìí òun lẹran tá ń pè ní ubíhíyà ẹran ọdún iléyá ẹran tá a fi jẹ ọlọ́run jẹ́mọ́ọ̀ àáfàá ní ewu ẹran yìí òun lẹ́ran kan tọ́jọ́ sí wípé yuzaka takọ́rùbà nílọ̀lọ́ ìbàálá fi àjáàmì náà bìṣàrọ́ ìdẹ̀màṣoṣọ ẹran kan tọ́jọ́ sí wípé apá ẹran tí wọ́n máa ń pa ni láti fi súnmọ́ ọlọ́run ọba àlekè ọlá wọ́n ń fi ẹran yìí súnmọ́ ọlọ́run wọ́n fi ń jọ́sìn fọ́lọ́run láwa mùsùlùmí

táàbẹ̀ padà ṣàlàyé lórí àwọn mọ́jẹ̀mú tí ó rọ̀mọ́ yẹn. àǹfààní ní ajma'a wakọ̀dí ajma'a al-muslimun ala mashru'iyyati al-udhiyya àwọn àfáà mùsùlùmí ẹnu wọn kò wọn ẹnu lórí wípé ẹran léyà ìkápá o ṣẹ̀rí àlùgbé lófin ni òfin ọlọ́run òun ni ká ìlànà ọlọ́run òun ni kápẹ̀ràn léyá gbogbo ẹni tó bá ti lè lówó lọ́wọ́ kó gbìyànjú kórí kóhùn pẹ̀ràn léyá torí pé ntọ́lọ̀ ń ṣe lófin ni bá ń sọ fún wa Muhammad nínú pàtàkì tí gbogbo wa máa ń kà yẹn ọlọ́run ni fasọ́lì bíkà wà ní ha fasọ́lì bíkà wà ní ha ìwà ànábì kó o líbi àwọn mùsùlùmí ní òrùn ẹkírun ẹgbẹ́rún léyà dúró fọ́lọ́ èyí òun pé ìran lakọ́ máa ń kí wà ní ha lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá wá ti gbẹ́rún dúró fọ́lọ́ nǹkan ẹ̀pà ẹran léyà ẹ̀bùn ẹran léyà àáfà lélẹ̀ yìí òun àwọn àáfà onífẹ̀sì wọ́n ní tọ́lọ̀ ń gbàlérò nínú àyà yìí òun náà ní pé kí ni o àlè òde híyá bá dà sọ̀lá àtìlẹ̀ yìí àti àmọ́ pa ẹran léyà lẹ́yìn ìgbà tá a bá ti kí ìran ọdún tán eléyìí ni ẹ̀rí tí àwọn àfáà lò nínú súnà àwọn àdìsí náà pọ̀ tó fi hàn pé ànábì wa sallallahu alaihi wasallam àtàwọn sàádé rẹ̀ àtàwọn ẹni eré tọ́tẹ̀lé wọn àti àwọn àfáà mùsùlùmí àti àwọn mùsùlùmí òdodo pé ìdàsíkò tiwa yìí náà wọ́n máa ń pẹran léyà àfáà wa Anas bùnà máa ń lì tọ́jẹ́ ọ̀kan nínú àwọn sàádé pàtàkì tó fi ànábì láti kékeré tó ń wà pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam láti kékeré Anas sọ wà pé bọ́ọ̀kan nàbí yù sallallahu alaihi bikabushain amlahain akọrọmẹin zabahawuma biyẹdi ìwàsámá wàkàbà ó nípa nàbí sallallahu alaihi wasallam ọ̀pá àgò méjì tọ́jọ́ sí pé àgò yẹn àgò funfun ni ṣùgbọ́n tó ní dúdú níbi ojú àti níbi orókún ó tún jẹ́ àgò tó níwo ànábì sallallahu alaihi wasallam ó sì pa fúnra rẹ̀ ó dákọ ọlọ́run ó sì dákọ

àáfà aláwọn onímọ̀ wọ́n fi wọn lórí ẹ̀ àwọn àáfà onímọ̀ wọ́n fa àwọn ọ̀rọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n ká mú ọ̀rọ̀ méjì tó súnmọ́ra wọn tó nípa jù wá nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ alákọ̀ọ́kọ́ nínú ọ̀rọ̀ táwọn onímọ̀ sọ òun ni wípé ẹran yóò wà wọ́n ní ká pa ẹran ọ̀ràn ni àwọn tó sọ bẹ́ẹ̀ nínú àwọn onímọ̀ wà nù afọ awa láì wọ́n wà nù wọn àfọ́ àwa rọ̀bíà wọ́n wà nù wọn alìmọ́mù àlàùzáì wọ́n wà nù wọn ó àwọn kan náà àwọn bábùlì àwọn kan náà àwọn náà ṣùgbọ́n kéèfé yìí gan ni ṣùgbọ́n àwọn kan nínú àwọn náà wọ́n lọ́ràn yàn ni àwọn tí wọ́n ní ọ̀ràn yàn dandan ni agbọ́dọ̀ pa ni àwọn náà wá fi fẹ́ni tó bá lówó lọ́wọ́ fẹ́ni tí nǹkan rọrùn fún fẹ́ni tí jẹ ẹ̀mú rẹ̀ rọrùn wọn lọ́rọ̀ yẹn ní kọ́ pẹ̀ràn léyà kọ́mọ̀ sàwùsọ lọ kọ́ pa ẹran léyà yìí torí pẹ̀ràn ìjọsìn ni ẹran turban ẹran takọ́rù ẹran tá a fi ń súnmọ́ lọ ni àwọn ni ẹ̀rí tí wọ́n lò ara ẹ̀ ní ayàtọ̀lọ́ ní fasọ́lì lérò bíi tàwa ní har ìwọ ànábì kírun fọlọ́ pé àfẹni kọ̀máǹdì ni pé ajẹ́pọ̀ ọ̀rọ̀ yẹn ni lọ́dọ̀ tiwọn. wọ́n tún lo àdìsí júndù bónú sùfìàn àdìsí sàbí kan tí ń jẹ́ júndù bónú sùfìàn. àdìsí yìí ìmáàmù Bukhari gbà wá ìmáàmù Muslim náà gbà wá àwọn yọ ìdájọ́ ń bẹ̀ ni kìí ṣe pé táàdìsí yẹn dandan sọ nìyẹn. àdìsí yẹn ó ń sọ nípa wípé kéèyàn ọmọ pa ẹran ṣáájú ká kírun. anábì sọ́lá kọ́bùlà ayù sọ̀lù yà fàlìyù ìd màkánà àwùkọ̀rọ̀ anábìlẹ̀ tó bẹ̀rẹ̀ lè pa ẹran ṣáájú ká tó kírun kọ́ ya dábẹ̀ ìpadà wà mọ̀ làmù yọ̀bà fàlìyọ̀bà ẹni tí ọ̀bà wá sí ìpa ẹran tí ẹ o tá a fi kírun àhán kọ́yẹ̀sọ̀ wá pa ẹran ẹni tó pẹ̀ràn lé yánu àwọn ní pé káwọ tó àdúgbò àtọ̀là ń sọ ẹni tó bá ti lè pa ẹran ṣáájú ìrun kọ́ dábẹ̀ ìpadà wọ́n ní tí èbá jama àwọn tó mú ẹ̀rí wọn bẹ̀ yẹn wọ́n tó mú àwọn ẹ̀rí mi wà bí àdìsí àlùbárọ̀ ṣùgbọ́n bí tá à ń lọ́pọ̀ kára máa mú ní kọ̀ọ̀kan àáfà nípa bá wò ó àwọn tí wọ́n sọ báyìí nínú àwọn onímọ̀ sálọ́ọ̀rọ̀ ẹ̀yàn ni àwọn náà fi mọ́jẹ̀mú sí pé pẹ̀lú mọ́jẹ̀mú kí ara kọ́ rọ́ọ̀yàn kí bẹ́ẹ̀kùn wà kéèyàn olówó lọ́ọ̀tì ìrẹ̀ràn léyá tí wọn ò sì ní máa lè kí. àwọn arí nínú àwọn onímọ̀ táwọn sọ wípé àlùkùdíhíyà súnàtàn wàláìsà wàjibàtà wọ́n lẹ́ran iléyà súnà ni arínú wọn tán ní súnà tó ń mọ̀ àkàdà wọ́n ní súnà tá àkàtà máa ni ṣùgbọ́n kéè sọ̀rọ̀ ni wọ́n ti kò pé àwọn tó lọ́rọ̀ yẹn náà ni wọ́n ti yọ nǹkan kan kó ẹni tí ti lówó lọ́wọ́ tí ara àti alọ́rọ̀ yẹn ni fún mo dípẹ́ lálùkà lífù lọ́rùn náà sá ìlànà àfà ọlọ́run ní làbọ̀ ẹ̀mí kan lọ́rùn àfi tọ́lọ́ bá fún yẹn nígbà tó jáde tó ẹnìkan olówó lọ́rùn ìsìn àti lọ́rọ̀ ya ni fún ṣùgbọ́n àwọn ní sọ̀rọ̀ yẹn yìí ní ìbẹ́ a lè fún òpin ọ̀wọ́n ní wípé èèyàn lè lówó ẹran gan ṣùgbọ́n tó bá tún wo àwọn nǹkan ní ìtó tó jọ̀rọ̀ ẹ̀yàn jẹran iléyà lọ ó lè má pẹ̀rẹ̀ iléyà màá sì má pẹ̀rẹ̀ wá bí ìsìn láì sàálà wọn lọ́ àlà pẹ̀lú àwọn àlàyé èyí tó rinlẹ̀ jù lẹ́mìí wa òun ni pẹ̀rẹ̀ iléyà súnà kan tí wọ́n kà pamọ́ ni torí gbogbo ọjọ́ tàbí àtàlà ló láyé kọ̀sọ̀ ní tàbí ọ̀pẹ̀rẹ̀ ká mọ̀ fọwọ́ yẹpẹrẹ mú ṣùgbọ́n kò dé fún ọ̀ràn yàn tán téèyàn ọmọ wa banújẹ́ nínú tí wọ́n fẹ̀rẹ̀ lẹ́ Yorùbá ẹnu ọ̀bẹ́ sílẹ̀

ṣùgbọ́n àwọn náà fi kún pé pẹ̀lú kárọ̀ ọ̀rọ̀ ọ̀yàn kéèyàn olówó tí ó fi ra ni kí ló dé tá a ti wá sọ wípé kèé sọ̀rọ̀ yẹn tú láàṣì àwọn àfa àtàn sọ bẹ́ẹ̀ wọ́n mẹ́rin wà wọ́n lẹ́rìí àkọ́kọ́ táwọn òmùwà làdìsí yàwá òkú sàlámà sọ́dọ̀ yàwá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó nípa nàbí níbi ìgbà dákàlá sí làásì wà àrọ́dà àhàdùkùn àyè dọ́ọ̀híyá fàláyà mọ́sà mi ṣáàrì wà bàṣárì kì í ṣe ìta ànábì ní kété ẹbá fi lè rí pọ́sù ìdùlẹ̀ ìjà ọwọ́lé o tẹ́ẹ̀sì gbèrò wà àrọ́dà ẹgbèrò pẹ́ẹ́pẹ̀rẹ̀ léyà ẹ mọ́ mú nǹkan kan nínú ọ̀rọ̀ àbẹ́ ara yín wọ́n ní tó bá jọ̀rọ̀ ni kò ní jẹ́ pé mo gbèrò èèyàn lè gbèrò ó sì lè má gbèrò wọ́n láti fi hàn pé kéè sọ̀rọ̀ fẹ́ni fẹ́ni sẹ́ni kọ̀ọ̀kan yín bá sì fẹ́ fẹ́ pa ẹran léyà táwọn sọ. wọ́n tún wá níwà sọ di ọ̀rọ̀ tí wọ́n wà á kóra wọn sínú wàhálà àáfà nípa ẹ̀dí àmọ́ wo nínú àbúsùrọ̀ ìhà nínú àwọn tọ́kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn nínú àwọn tọ́tẹ̀lá àwọn tàbí ni ó ní rọ̀ àbà bákìrì wà úmọ́rọ̀ wà mọ́ yùdọ̀ ìyá nínú mùsọ́nàfù àfàwà Abdurrazak àti súnánù alìmọ́mú albayhaki ó lóun fojú ara òun rí pàtàkì rọ̀bí ụlọ lóun fojú ara òun rí wọn láwọn iléyà kan bẹ tọ́jẹ́ pé àwọn méjèèjì ọ̀pẹran bóyá kò ságbára àti pẹran ó pọ̀ sí wípé ságbára ọ̀bá wà fún èèyàn a lè rí ọdún iléyà míì téèyàn ní pẹran pàápàá irú àsìkò tá a covid-19 lẹ̀ àìmọye ètò ọrọ̀ ajé ló ti ó lójú tọ́jẹ́ ti tàtẹ́ẹ̀rì tí ọdún lọ tó bá ń léyà lọ́dún yìí ó tún níṣẹ́ bọ́yọ̀ sàrìkàkà bọ́yọ̀ wọn náà lọ ṣe bísínẹ́sì kan kètò ọ̀sọ̀rọ̀ fẹ́rẹ́ ti kan àìmọye tó ti dájú omi iṣẹ́ láti april tí òrówó kankan ti ń tọrọ jẹ ṣùgbọ́n bá sàánú tó pé à ìṣerí náà kódà ìwọ́ tó lágbára kọ́ ẹran mẹ́wàá twenty fún àwọn èèyàn bẹ́ẹ̀ ọgbà ládá lọ́dọ̀ ọlọ́run lórí ẹran kọ̀ọ̀kan ọgbà ládá ara ṣe dáadáa fáwọn èèyàn ni ṣùgbọ́n táà ń sàlàyé ni wípé Abubakar la àfọ àwọn awúmọ̀ ìlà sọ̀rọ̀ yìí nínú òjò tiwa yìí àwọn méjèèjì náà lóore jùlẹ̀ yàrá ìwà Muhammad sallallahu alaihi wasallam àbúrò lóhùn rí wọn tí wọn pẹran léyà bóyá kò sàgbára. jama atúwárí àrí asaru mi àríṣesí kan náà àwọn tàbí bá òun ní al ó ní gbà ní a tára sí rọ̀ ni mo lówó tí màá fi lọ́wọ́ kìí ṣe pé mo ta ohun sọ́nà o màkàáfà tán àyàrọ̀ jìrọ́ ní àná uhasmon alájà ó ní tí ọ̀jẹ̀ ń pa ẹran òun ni pé káwọn aládùúgbò mi ọmọ wà mọ sí àtọ̀fíà látara pé mò ń páyà mò ń bẹ̀rù káwọn aládùúgbò mi ọmọ àfọ́jú wípé ọ̀ràn yẹn ni gbọ́dọ̀ ni á ah, tí ọba ti tẹra lọ́dọ̀ yìí ẹnu ọ̀bẹ ṣe kí ni o ẹnu ọ̀bẹ ti sílẹ̀ jama Abu Mas'ud nínú àwọn sàbẹ́ ara àwọn ará Madina ni alansari ọlọ́wọ́n ọlọ́wọ́n gbà mí òun ò ní pẹran tó wọ́n sì jẹ́ pé wà ní làmù fìrọ̀ ara rọ̀ mí mo lówó ẹran léyà lọ́wọ́ ṣùgbọ́n mà káàfàtà ayàrọ̀ jìrọ́ ní ànáhù hatmon alájà káwọn aládùúgbò mi àwọn tá a jọ ń gbé

ẹ̀hà fáwọn tí ò ní ìyẹn ni tọ́wà àwọn ṣẹ̀ríà mọ́ wá ń sọ pé irú sàádé tó lóhun aláàmọ́ ọ̀rọ̀ òun jọ́ mi nǹkan tó wò ní pẹran atọ́lẹ́kọjú mi wò àwọn àlùkùkù wàlúwàjìbà àwọn tọ́jọ́ rẹ̀ yàn àtàwọn ẹ̀tọ́ yàn tó yẹ kéèyàn ó ṣe ọmọ ní tàfà búlù èèyàn máa ń fo nípa ó lè ti dùra wọn lọ ẹjẹ́ fún yín lápẹ̀rẹ̀ ó ti ṣẹlẹ̀ bí ilé ọdún méjì àbọ̀dún mẹ́ta sẹ́yìn àtẹlẹ́yà tán báyìí bọ́yá bí ọ̀sẹ̀ kan àbọ̀sẹ̀ méjì lẹ́yìn rẹ̀ òun làwọn ilé ẹ̀kọ́ wọlé èmi gẹ́gẹ́ bí títà sùkú mo rí òbí tó pè ní pé ustaz ẹ bá àwọn ọmọ yín sọ̀rọ̀ sálárì àná ni mí mo lè fẹ́ gba sálárì mi iye owó tí mo ń bá rè iye tó kù rè tí n bá ẹ lè ra ẹran ilé yá ń gbà tẹ́ ẹ bá wọlé ọ̀sẹ̀ mẹ́rin tẹ́ ẹ bá wọlé wọ́n máa jókòó lé ní o kò sówó tí màá ra yúnífọ́ọ̀mù fún wọn kò sówó tí màá ra fẹsibúùkù kódà kò sówó tí màá sanwó ó tó dìgbà ń bá tó gbowó oṣù míì

kò sẹ́ni tọ́rẹ́dì àti bá ń sanwó sùkúl fíìsì ọmọ mi tó máa fi ní ṣe yẹ̀yẹ́ ni pé kẹ́ẹ̀sì máa wo màálù lọ́pàá ń jọ léyà olùsí ara rẹ̀ àti kò dàtà àwọn ọmọ ẹ̀ lọ́wọ́ ń jòkó kalẹ̀ òun kìí ṣe fáà bí ìsọ̀rí jẹ́ ní ìṣòro kẹ́ẹ̀mọ́ fẹ́ràn o ká pa ẹran òun ni táwa náà gbìyànjú àti ṣe kọ́lọ̀ kó bu ara ti rú ṣùgbọ́n àwọn àáfàá kan ní kéè sọ̀rọ̀ yẹn wo nǹkan ọ̀rọ̀ wọn fẹ́ tẹ̀sùn wọn lọ́dọ̀ wa pàápàá pẹ̀lú ṣe sí àwọn tàbí tá a fún rí ṣùgbọ́n wọn tó ọba wa lówó tára dé ọ jọmọ́ fáwọn pa ẹran léyà wọ́n bá lè pẹ́yọ kan fún pàǹjọ́ kejì fún pàǹjọ́ kẹta fún pàǹjọ́ kẹrin àáfà lọ́jọ́ mélòó la tún wá máa ń pa ẹran ilé yá àmọ́ àwọn mọ̀sáìlù yẹn kọ̀ọ̀kan èyí tó rinlẹ̀ nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ ni pé yawmu nahar wa ayamu tashrik yawmu nahar wa ayamu tashrik jama a máa pa ẹran iléyá lọ́jọ́ iléyá gangan on the ten dùnìhíjà àti àwọn àyámù tẹ̀sírì àwọn ọjọ́ mẹ́ta tó tẹ̀lé tá a fẹ́ káwọn alálàájẹ́ ọ̀wà ní mímọ́ ìyẹn ọmọ ẹjẹ́ ọjọ́ kọkànlá ọjọ́ kejìlá àtọjọ́ kẹtàlá bùnìfíjà ọjọ́ ọjọ́ mẹ́rin torí tá a ti rádìdì pé gbogbo àwọn àyámù tẹ̀sírì ìyẹn zábọ́tò pípa ẹran bẹ́ńbẹ́ pípa ẹran léyà a lè pa àfẹ́ni tó lọ ń bá bá ṣe èyí tó lóore jù ní kọjá yáwó náà tó ráwọn àfáàǹfà gan inú ọ̀kọ́ ìmọ̀ ìjọ̀bí àwọn mọ̀rọ̀ àfọ́pọ̀ lórí ẹ̀ ṣé ọjọ́ ọ̀ǹdì ọdịtẹ ló lóore jùlọ dóni àbọ̀ǹdì náà tọ́jọ́ yá ọmọ àrọ́fà ọ̀rọ̀ méjì ni ọbẹ̀ nù àwọn wọn ọjọ́ aráfà ló lóore jù àwọn míì ní pé ọjọ́ a pa ẹran gan ló lóore jù ṣùgbọ́n yìí kan ní ìsìn ní wípé nígbà ẹni tó bá pa ẹran tiẹ̀ ní yawmu nahar èyí ọjọ́ kẹwàá ọjọ́ iléyá gangan ó lóore dàwọn ọjọ́ yòókù lọ èèyàn wá lè kọ̀ bá o tún lè pa lọ́ndì lẹ́fún ọ̀dì lẹ́fún lówó tó yọ sí wọ lọ́wọ́ ìrọ̀lẹ́ ló tó lọ rẹran o lè pa lọ́ndì twelve ìwọ òtò lọ́wọ́ lọ́ndì twelve ọdọ́ọ̀dì thirteen o lè pa lọ́ndì thirteen tọ́ba ti lè dìbà ń lè yàtọ̀ dọ̀dọ̀ sí ń bọ̀ wọ́n dára rẹ̀ láàmú mọ́sálà eléyìn náà àtìyànjú ẹ̀ báwọn mọ́sálà ní ìtúni wípé sáà lè yáwó mọ́sálà yìí wọ́n bí àìmọye àwọn àfáà wa lágbàáyé bàtà àbá sọ́lù tèmi nù bẹ lórí ẹ̀ bàbá ìdúró báàzù kódà àwọn bẹ lórí fóònù mi dìgbìmọ̀ kàtà láìpẹ́ àtàwọn fàtàwà ní ìfàwọn ìfà àwọn lájú náà ní ní sọ̀rọ̀ oríṣiríṣi àwọn àfáà ní ní fàtàwà lórí ẹ̀ sọ́márì kù lásọ̀tù lè kọ̀wù ìfàwọn àfáà sọ ni wípé yíyáwó ra ẹran léyá fẹ́ni tó bá rí wípé dídá padà rẹ̀ ìrọ̀rùn lọ bá dé kò sí tó burú bẹ́ẹ̀ aléyáwó ra ẹran léyá ṣùgbọ́n tó bá jẹ́ sí wípé ìlera ni ó fi sanwó ẹran léyà ìyàwó Abubakar rọ̀bí aláàánú húmọ́rù àwọn tó lóore jùlọ húmọ̀ ìlàsọ yìí o ọdún tẹ́ran léyà ọ̀yọ́ wọn ò torí mọ́ lọ o wọn ò torí mọ́ 1441 2020 two hundred thousand ló ń gbà ní sálárì two hundred thousand ni ó sì níyàwó kan ọmọ márùn láàrin oṣù kan wọ́n èèyàn kọjá one twenty thousand bíi kó fi yóò fi sàárà bẹ́ẹ̀ yóò fọ̀ fáwọn fámìlì bẹ́ẹ̀ bíi kó máa fi bíi fifty thousand pamọ́ lóṣooṣù ṣùgbọ́n torí pé ìtòbí pamọ́ láti jọ yìí ọdún ẹ̀sẹ̀ ti ṣe project kan ní òjò lówó lọ ọwọ́ ẹ̀sẹ̀ ti pé tí sálárì mi ò fi sí ìwọlé tí ọba ìdí Monday tọ́tẹ̀lẹ̀ July thirty one àbí Tuesday rẹ̀ àlàáfíà ó dùn ọwọ́ aya fifty thousand ọ̀rọ̀ ẹran léya forty wọ́n ra ta wọ́n rẹ̀ lùbọ̀ wọ́n rà iléyà bá dùn àáfà ó lè yáwó. irú ẹni yẹn ọ̀nà tí ó gbà kan ti wà ńlẹ̀ ìrọ̀rùn ló sì bàdé kò sí tó burú àwọn àáfà wa ló lè yáwó tí ó fi ṣẹ̀ràn léya ọ̀fẹ́ fi sin lọ́ọ̀ mi. ṣèbí tí ò tó tọ́ lọ́ọ̀ ní àwọn èèyàn yáwó nítorí ẹ̀ wọ́n yáwó torí wàhẹ́ẹ̀kì ọmọ wọ́n yáwó torí àwọn àfáàní òṣèlú burúkú ayáwó fún ìtọ́jú ọmọ tọlọ́run yìí pẹ̀lú pé ọ̀nà tá a gbà san rọrùn ó ti wà lẹ̀. ìmí ètò wa ni wípé ẹni tó jẹ́ sí wípé ọ̀nà ìnira ni ó fi san mọ́ni ọmọ ìlẹ̀ ìyàwó láríkà lífù lọ́wọ́ náà sán ìlànà àtàà. ìtọ́lọ̀ ń bá fún ọni tó làbọ̀ ọlọ́rùn ẹnìkan fifty thousand nígbà lóṣù fifty thousand naira sálárì ẹ̀ ó sì níyàwó kan ọmọ fifty thousand látara tí wọ́n wọ́n na gbogbo ẹ̀tàn lóṣù ní kí ẹsẹ̀ fún kankan ṣùgbọ́n máa ń rówó lẹ́sìn ní gbà ọmọ owó kéékèèké kan gbà bẹ́yà bíi three thousand five thousand ọwọ́ lọ yá fifty thousand ra ẹran léyà jẹ̀mọ́ yọ ọmọ sọ gbèsè ẹran léyà ní five thousand lóṣooṣù lóṣù mẹ́wàá láàrin oṣù mẹ́wàá ìyàwó ẹ̀ lóyún nú ìyàwó rẹ̀ ó láńlọ́ọ̀dù ó sọ pé owó ilé owó ilé yín ó kú oṣù méjì tí ó fi kíní o yóò tó máa wọ́wọ́ ilé káàkiri ta lọ́rọ̀ ní wàhálà alẹ́ ayé ọfẹ́ súnmọ́ lọ àgírí ṣùgbọ́n lọ́run fún rẹ̀ lóhun ọ̀làbọ̀ lọ́rùn àti tóun bá profile kan torí náà tí ọba já sí pé ìrọ̀rùn òsì fún láti fi sanwó mọ́ ìyàwó rẹ̀ ran léyàwó ọlọ́run mọ̀dùn aláti rí mọ́sálà mi mọ́ ìlúbọ́ ààbò kíláàsì máa paléyà mo fẹ́ máa máa wọn kí ní ẹni kéékèèké torí pé àti ìbọ̀ síbi ọ̀rọ̀ ọ̀run ibi tá a ti ń àwọn àfáà ní ìtọ́wọléyà al-an'am àwọn ẹran mẹ́rin ni wọ́n pè ní al’ana’am àwọn ẹran oríṣi mẹ́rin lọ́wọléyà àwọn ẹran ìsìrè akọ rẹ̀ wọléyà bí abo rẹ̀ náà ti wọléyà akọ ó wọléyà abo ó wọléyà ṣùgbọ́n kọ́ jẹ́ akọ òun ló lóore jù kọ́ jẹ́ pé ẹran akọ ilá àfipáléyá fọ́lọ̀ ló lórí jábúlọ ṣùgbábò náà wọlé yá kí lè ran alákọ̀ọ́kọ́ òun ni àlùbíbìl ràkùnmí kámẹ́ọ̀ ràkùnmí akọ́wọléyá ràkùnmí abówọléyá ẹran alákọ̀ọ́kọ́ tọwọléyá nìyẹn ẹlẹ́kẹ̀jì ni àlùbákọ̀ màálù màálù akọ màálù abo ọwọléyá ó di méjì abdohan abo akọ àbí abo abo rẹ̀ ní àgùntàn làwọn mọ̀ ìpínlẹ̀ Yorùbá ń bì ọwọléyá almazu èyí ò ní ewúrẹ́ àbóbùkọ tó bá jẹ́ akọ òbúkọ la máa ń pè òbúkọ dé òórùn dé òbúkọ àbábo ẹran irú tọ́jọ́ ni mùsòrò tó máa ń kó wá láti ilẹ̀ haúsá mùsòrò ilẹ̀ haúsá òun lòbúkọ ti wá lẹ̀ yorùbá ìran ẹran mẹ́rẹ̀ẹ̀rin lọ wọlé yá lẹ́yìn mẹ́rẹ̀ẹ̀rin kò sẹ́ran tó wọlé yá lẹ́yìn rẹ̀ adìẹ wọlé yá tọ́kì ọ̀wọlé yá gbogbo àwọn nǹkan ní ìfẹ́ yẹn máa ń pa tí ó gbọ́bẹ̀ sí lọ́rùn kọ̀ wọlé yá mẹ́rẹ̀ẹ̀rin ni ẹ̀fù ọ̀wọlé yá ọlọ́gẹ̀dẹ̀ ọ̀wọlé yá òkété ọ̀wọlé yá ọ̀kẹ́rẹ́ ọ̀wọlé yá àhọ́dẹ́lẹ́lẹ́ kódà erin bí erin tó bí tó kìnnì wọlé yá ẹran mẹ́rin tó wọlé yá láti sọ yìí àwọn ẹran mẹ́rẹ̀ẹ̀rin ìwá rè àwọn àfáà ní ṣe tó jẹ́ kásọ bẹ́ẹ̀ ní kọ́lọ́ ní ìyẹ́ kùrú súnmọ́ lọ́ọ̀yì àlámárọ̀ zákọ̀ hù mímbà yìí mọ́tì lànà àm ní hajj pàtì fọ́ àwọn ẹran tọ́lọ́ ń pè àwọn ẹran wa ń bẹ̀ òun láti kò sí mi àwọn ẹran ẹ jẹ́ ká máa múdàjú ẹ̀ wá ní kọ̀ọ̀kan. alákọ̀ọ́kọ́ ìdájọ́ tá a fẹ́ mú wá ni wípé èèyàn mélòó ni ó máa pa wọ́n èèyàn mélòó ló lè pa àwọn ẹran yìí. àǹfààní alìbílù àlùbákọ̀ tá a bá ti lè mú màálù àbí rákùnmí yẹ̀ṣẹ́rìkù sábọ̀ à tì í èèyàn méje wọ́n lè dáwó tí wọ́n pa ẹran léyà tó bá jẹ́ màálù jẹ́mọ̀ èèyàn méje fẹ́ wọ́n lè dáwó jọ tí wọ́n pa màálù kan tọ́lọ́wọ́ sí gbà bákan náà ni àlùbùn tó bá jẹ́ ràkùnmí náà èèyàn méje wọ́n lè dáwó tí wọ́n pa ràkùnmí kan kí má pẹ̀rẹ̀ wá pẹ̀lú bó ṣe ń ta àgbò nílùú tí wá ń bì àwọn àgbò forty fifty thousand naira sixty seventy àwọn kan wá rò pé àwọn olówó tó tó báyìí lọ́wọ́ èèyàn méje wá dá thirty thirty thousand naira ó two hundred and ten thousand wọ́n wá lọ ra màálù tó tóbi màálù two hundred and ten thousand wọ́n sì pa wọ́n pín sí méje kálukú lọ fi sọdún wọ́n gbà ládàá pàpẹ́ náà léyà lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ náà lèèyàn méje dáwọ́ wọ́n para kùn mí kò sí tó burú ń bẹ lábala èèyàn ṣùgbọ́n o àgbò àgùntàn ewúrẹ́ òbúkọ èèyàn kan ni o èèyàn kan àbọ̀ àbẹ́yàn méjì ò lè dáwó kára èèyàn kan irú tó tó máa ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ti wá ń bì àmọ́ àwọn torí pé èdè Yorùbá là ń sọ yìí àwọn tó jẹ́ pé tá a bá sọ ìyẹn náà ní ilé mọ́tẹ́ẹ̀tẹ̀ gbọ́ yé torí kì í ṣẹlẹ̀ lọ́dọ̀ ọtí wọn nínú tó máa ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ti wá ń bì ní wípé àwọn ọmọ a máa dáwó tí wọ́n ra ẹran fóbi wọn òbí wọn tó já sí wípé hajjan àwọn ọmọ ìjìta bọ́yọ̀ ń bẹ láyé àbótikú Yorùbá máa ń ṣe bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ tẹ ẹ bá dáwó tẹ ẹ ra ẹran kan fún bàbá yín bàbá yín tó ń bẹ láyé àbí èso ti kú ládàá pé àníyàn pé bàbá yín lè ra ẹran léyà yìí fún bàbá yín ọgbà ládàá ẹran léyà torí wípé ara wa náà ni wà á ń ìǹsàn ńlá àwọn àfọ ara ara wa ni. ìyẹn nìkan tó kọ́ ìdààmú sábùn àádámà ìkọ́tọ̀ àmàlú ìlà mìsàlá alẹ́ ní wàhálà dé ń sọ lè ń yẹ̀dọ̀ ìlà táwọn ọmọ ìbá dáwó tán ra ẹran fún bàbá wọn àbí ìyá wọn àbọ̀ǹkù wọn àbí fámìlì wọn kan tọ́sí jẹ́ pé lára fún pàápàá tó sọ̀ bá ń bẹ láyé yóò gbà ẹran léyà wọn ṣùgbọ́n àwọn tó dáwó ẹ̀yin àbí fámìlì kan ẹ̀gbọ́n àbúrò gbogbo yín bàbá yín ti kú ẹ̀yin sọ̀rọ̀ káwa ní jẹran léyà ẹ̀yin náà bá dáwó ẹ̀ tiẹ̀ láti yàn fẹ́ pa fún bàbá yín jẹ káwa náà bá tiẹ̀ lẹ́ran jẹ ìyẹn fún ten thousand oní fifteen oní twelve oní ẹ̀fà dáwó yẹn ra ẹran kan tó tóbi lẹ́ bá pa jẹ kọ̀fẹ́ tí ọ̀gbọ̀n ìdí ẹran ládá tí ọ̀gbà ládá òdì ẹran léyà nù yín o torí yàn méjì mẹ́ta ìdáwó ẹran léyà kan ẹ gbà ládá lórí owó ni pàápàá ní àwọn ọjọ́ tó fẹ́ ká fi ṣẹ́ eré gẹ́gẹ́ bí àdìjà fáwọn àbúlá ìbúná àbá òun lọ́jọ́ mẹ́wàá fáwọn ẹ̀ ẹ gbalada tẹ̀yìn náà náwó sí tọ́lọ́ ṣùgbọ́n ẹ̀mí gbalada ti ń bẹ fún òdìdí ẹran léyà lọ́fọ̀ kí yẹn náà tó clear èèyàn kan ló lè pa àgbò àgùntàn ewúrẹ́ òbúkọ mùsòrò ṣùgbọ́n màálù àti ràkúnmí èèyàn méjì ràkúnmí tó wá ní hukumon house ràkúnmí tó ní ìdájọ́ kan tó yàtọ̀ kí ni ìdájọ́ yẹn ni pé èèyàn mẹ́wàá wọ́n tó lè pa ràkúnmí nínú ṣẹ̀ríà kílẹ̀ rí lórí eléyìí àáfà ní tá a bá lọ́wọ́ àdìsí Abdullahi ibn Abbas radiyallahu anhu àdìsí àwọn àáfà tí wọ́n fẹ́ faramọ́ tó ṣùgbọ́n èyí tó nílẹ̀ ni pé èèyàn mẹ́wàá lè farakùn mi àáfà wa Ishaq ibn Rawayi wọ́n wà náà àáfà sọ bẹ́ẹ̀ ìmáàmù ibn Khuzaimah náà àwọn àáfà aládìsí ńlá wọ́n sọ bẹ́ẹ̀ kílẹ̀ rí wọn òun làdìsí tí ìmáàmù Tirmidhi tí wọ́n gbà wá àti ìmáàmù Nasa'i àti ìmáàmù ibn Majah àdìsí sì rè àdìsí hasan àdìsí tó dáa ni afọ ibn abbas onye ní kúnnà máa rasulillahi sallallahu alaihi wasallam fi sáfà ó láwà pẹ̀lú àmẹ́bí lórí ìrìn àjò níjọ́ kan fàhádọ́rọ̀ àbọ̀há àsìkò ìrìn àjò yẹn ó ṣe déédé àsìkò iléyá iléyá bá káwa mórí ìrìn àjò ọdún ìdúlẹ̀ àbọ̀há orí ìrìn àjò ń káwa mọ́ ó ní wàfíìbà ìrì àṣàrà ó ní kí ló wá ṣẹlẹ̀ ní pé a sì fẹ́ pa ẹran léyá a fẹ́ pa ẹran léyá ó ní fàṣàrákínà fìlìbákọ́rọ́ ti sábọ́ à àwa méje àdìsí sàbẹ́ ni mò ń sọ yìí o abdullahi ibn abbas rọ̀bí aláàánú sọ̀hábí yó sọ̀hábí ọmọ ó ní àwọn àwọn méje pa màálù kan fún iléyá wàfíìlìbà ìrì àṣàrà àwọn mẹ́wàá ni wọ́n pa ràkúnmí ajẹ́sí wípé ràkúnmí nìkan ló ní ìdájọ́ èèyàn mẹ́wàá èèyàn mẹ́wàá ò ní pa màálù ṣùgbọ́n ràkúnmí nìkan èèyàn mẹ́wàá lè dáwó jọ tí wọ́n sì pa ràkúnmí wọ́n sì pin ní tó bá tẹ̀ kankaluku wọn lọ fi sọdún wọn ó sì gba odidi ládàá tí wọn pẹ̀lẹ́ léyà lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n màálù o èèyàn méje ni ká gbọ́ ilé ìná yìí ẹja kò ní ilé ká tún bọ́ sí mọ́sálà mi lórí ẹran iléyà náà kí wá ní ọjọ́ orí kí ni age táwọn ẹran ìgbọ́dọ̀ ní kó tó lè wọlé yá alákọ̀ọ́kọ́ tó bá jẹ́ pé ràkúnmí ni yóò pé ọdún márùn-ún yóò sì lé tó bá jẹ́ màálù ọdún méjì yóò sì máa lòkọ ọdún kẹta tó bá wá jẹ́ àgbò àbágùtàn àbẹ̀wúrẹ́ abóbùkọ abimusoro yóò ti pé ọdún kan irú ẹran yìí máa ń pè ní ẹran tó ti lọ́jọ́ lórí lọ́jọ́ tó wọlé yá irú ẹ̀ náà la fi máa ń pa súná ọmọ o ẹ̀yin tẹ́ bá lẹ́sẹ̀ súná ọmọ tẹ́ wá lọ sọ́ọ̀nà yẹn pàápàá ní ìbàdàn tí wá ń bì àbáwọn ìlú wa náà wà ọwọ́ lọ pa súná ọmọ súná ọmọ yẹn àlọ́dọ̀ ọlọ́run torí pẹ́ẹ́nà pa súná ọmọ májẹ̀mú ẹran iléyà yìí náà gbọ́dọ̀ wà ń bẹ̀ jàmọ́ ẹ̀já gbọ́yẹ̀ yé ìwọ tó o bá lọ fi fòṣòro olóṣù mọ́kànlá pa súnú ọmọ kọ̀wọ́ súnú ọmọ ní Islam àwọn ẹran ìgbọ́dọ̀ pé kan ìyẹn lànàbí wa Muhammad sallallahu alaihi ló ń sọ nínú hadithi ìmáàmù Muslim àfàwà Abu náà gbà wá ìmáàmù igbawa gbà wá pa ẹran àfẹ́ran tó lọ́jọ́ lórí láwọn ọjọ́ tá a ti sọ yìí tọ́já sí wípé màálù rẹ ti pọ́dún méjì ràkúnmí rẹ ti pọ́dún márùn ewúrẹ́ àgùntàn àgbo rẹ ó ti pọ́dún kan ànábì wa ní tó àyàfi tọ́ba já sí pé ìnira ń bẹ fún yín ẹ rówó ra ẹran tó lọ́jọ́ lórí pé ìta sọ yìí mọ́sálà kan wá jáde ń bẹ̀ fàtẹ́fà hù jábàá anabi wa ẹ máa gbọ́ anabi ní àti sọ ẹran tá a pa báyìí àbọ̀dún wọn ṣùgbọ́n àwa rẹ̀ nìkan tí òrò wọra ẹran tó tó báyìí anabi wa ní fàtẹ́fà wújábá àfán nínà dọ́à àgbò náà tó wá nídàjọ́ kan yàtọ̀ bí ràkúnmí ṣe nídàjọ́ èèyàn mẹ́wàá níbi ọjọ́ orí àgbò náà nídàjọ́ tó yàtọ̀ sí gbogbo ẹran yòókù kí nídàjọ́ òun ni ẹran tó lóṣù tọ́já sí pé máa làwọn sí tátù àṣòwò rẹ̀ ẹran tó ti tó sùn mẹ́fà àgbò nìkan lélẹ́yìn àbágùtàn ewúrẹ́ oṣù mẹ́fà kọ̀wọ́léyá ewúrẹ́ oṣù mọ́kànlá mùsùlùmí oṣù mọ́kànlá kọ̀wọ́léyá ṣùgbọ́n àgbò téèyàn bá rówó ra àgbò ọlọ́dún kan èèyàn rówó ra mùsùlùmí ọlọ́dún kan èèyàn lè pa àgbò olóṣù mẹ́fà àgbò nìkan torí páwọn àgbò míì ọmọ ń pèsè èyí ìran mọ́ra dáadáa jàmọ́ àkágbọ́ eléyìí eléyìí ni tó ní í ṣe pẹ̀lú ọjọ́ orí àwọn ẹran wọlé yá bóò láti mọjú orí wọn àwọn àfáà ní àwọn tó bá mọ̀ ń pẹ ẹran láàbì àwọn tó ń ta ẹran tó bá ti wo ìwo wọ́n lè wo ìwo wọ́n lè wo etí wọ́n lè wo ẹsẹ̀ wọ́n lè gbọ́wọ́ lé lẹ́yìn wọ́n ti mọ̀ ń tọ́wọ́ àwọn tó jásí wípé kò kọ́ tá a trọ́ọ̀sì wọn kọ́mọ̀jà sí pẹ́ran tá a fẹ́ ti sin lọ́hùn mọ́jẹ̀mú rè pé ládàá tiwa náà ní pé báwọn so àwọn tó mọ̀ ń pẹ ẹran títẹ́ ẹran ìpọ́dún kàbá yìí tí mọ̀ lù sí ìpọ́dún méjì táwọn bá ti rí àbáfọ́ ọkàn wọn ti mọ̀ iṣẹ́ tiwọn nìyẹn ní tí wọ́n ṣe gbogbo ìgbà nìyẹn wọ́n ti mọ̀ ó ti lé tí wọ́n fi máa ń mọ̀ ó lè jẹ́ pé eyín ni wọ́n wò pé eyín rẹ̀ ẹ bá ní kàmílò lè yẹ mẹ́rìnlá àkèpọ̀dún méjì kèpọ̀dún márùn-ún táwọn àwọn ni so ká níbẹ̀ yẹn náà torí àsìkò ibi tá à ń lọ́pọ̀. alùpùpù mọ́sálà mi ni pé ẹran tí wọ́n bá wá fẹ̀ lọ́dà ẹran tí wọ́n ti castrate wọ́n castrate ẹran ẹran akọ kọ́mọ̀ bá gun abo kó lè tètè irú ẹran yẹn ò lè tètè develop yóò tóbi dáadáa kódà àwọn àǹfààní ató máa dùn sẹ́rù ẹran yẹn wọlé yá bẹ́ẹ̀ ni ó wọlé yá alùkọ̀sí yìí ẹran tó dá sí pé wọ́n castrate ẹran tí wọ́n ti tẹ̀ lọ́dà ó wọlé yá ní Islam àfà àwọn tó máa ń ṣe bẹ́ẹ̀ àwọn tó máa ń ni wọ́n sì ní àwọn ẹran kan tí wà ní research àwọn àgbọ̀dọ̀ tẹ̀ wọ́n lọ́dà ni ó máa gun àwọn abo ẹja tẹ̀wọ̀n lọ́dà ni kán mọ̀ lè bọ abo gbogbo nje tó nje ń jẹ wọn era tètè tóbi ẹran wọn gan ya máa dùn ọwọlé yanu Islam kò sí tó burú níbi eléyìí afa aláwọ̀ ẹran tí ọ̀wà ya, ó ti wà ní àdìsá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ìyẹn ló fa àwọn àléébù kan bẹ bá ṣẹlẹ̀ sí kò ní jẹ́ ẹran yẹn wọlé yá mẹ́rin lànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ló pè wọ́n ṣùgbọ́n àwọn àlébù kan bẹ kò dáa tó ni kìí ṣe pé ọ́ àfẹ́ǹtì kẹran wọlé yá á yànjú gbogbo ẹ̀ láìpẹ́ yìí torí àsìkò nínú àdìsí àfáwà albarau bùnà ààzù albarau bùnà ààzù rọ̀bí allah àdì ó ní pàdánù sọ́lọ̀ lọ́dọ̀ àrùbá àtùn láàyè dìdí ìnàfẹ̀lẹ̀ àbọ̀ọ̀hì àwọn ẹran mẹ́rin kan bẹ wọn wọlé yá wọn lẹ́kọ̀ọ́ sí ká fi palé yá kódà ká fi wọn palé yá kí la lákọ̀ọ́kọ́ ń bẹ̀ àwòrán àlùbájìnà àwòrán àáfàá lóhun lẹ́ran tó já sí wípé ojú rẹ̀ ò ríran ẹran tó fọ́ lójú àbí tójú ẹ̀ ti dà ẹran tó sì rí pé ẹran eléyìí á ah, kò ríran rárá ta náà lọ fẹ́ láádá tó fọ́jú láádá tí ò ríran ta ní fẹ́ lọ́dọ̀ ọlọ́run torí náà ni wípé ẹran tó bá ti fọ́ lójú ẹran tó ju rẹ̀ tí ò ríran tí ń wò bàùbàù ẹ mọ́ fi paléyà fọ́lọ́ sótíé èèyàn lè pákọ́ jẹ lásán ṣùgbọ́n ní pé léyà tá a fẹ́ títí lọ irú ẹran tọ́lọ́ ń bá fẹ́ òun ẹja fọ́lọ́ ẹlẹ́kejì tó wà ní àbí òun ni wàlìmọ̀rí bọ̀ àlìbá ìjìnà mọ́rọ̀ bùhá ẹran tó ń ṣe àárẹ̀ ẹran tára rẹ̀ ọ̀yà táwa gan rí pé ara ẹran ọ̀yà rárá ara rẹ̀ ọ̀yá o ààrẹ ń ẹran o ó ti sàárẹ̀ gidi káwa náà mọ̀ bá àgbà ládàá láàrẹ̀ ẹ̀mọ́jà ẹran ìṣẹ̀lẹ̀ ya jama gbòròkóyé ẹlẹ́kẹta wal àwùjá òun náà ni ẹran tó já wípé àwọn àfáà ní àwùjá à àwọn àrídúrì ni ẹran tó ẹran tí ò lè rìn dáadáa ẹran tọ́já sí pé ẹsẹ̀ rẹ̀ ti kán àbẹ̀sẹ̀ rẹ̀ ọ̀kan tá ṣùgbọ́n tá à ń ṣe tamurege sìgá amọ̀rú àwọn ẹran yẹn tẹ́ pé yọ́ta rẹ̀ ẹ̀dì tí ó mọ̀ọ́kàn tí ò ní kò ní lè ti lẹ́sẹ̀ sáwa náà fẹ́ tó rún kán lọ́dọ̀ ọlọ́run irú ẹran náà wọlé yá o kò wọlé yá rárá èyí tó tún wá kò ní múdòmúdò hmm? kò ní bọ́ gbogbo àwọn nǹkan téèyàn máa ń gbádùn lára ẹran látara pé kì í ṣẹran tó dá pé irú ẹran yóò ní ká mọ́ fúru àwọn ẹran báyìí fa iléyá ṣùgbọ́n àwọn àléébù kan bẹ tó bá wà lára ẹran irú ẹran yẹn sì wọlé yá ṣùgbọ́n kò dáa tó akọ̀ ọ́ hmm? kò dáa rárá àáfàá nírú àwọn àléébù yẹn òun ni kọjá sí wípé kọjá sí pé màkò tó ápùlù ódùnì ẹran tí wọ́n ti gé etí ẹ̀ irú àwọn tó máa ń sàmì fẹ́ràn ẹ mọ̀ gé etí ẹ̀ láti máa fi fàmì sí ìbàdá púpọ̀ kéèyàn wá di permanent marker kẹ́ ẹ ti kọ ìjọba fẹ́ kọ sí la dúkẹ́ wá gé ẹran ní etí lọ kódà ṣùgbọ́n tó bá gé ẹran létí bóyá wọ́n gé díẹ̀ bẹ́ẹ̀ àbí wọ́n gé ààfin bẹ́ẹ̀ kódà tó ni ó sì wọlé yá ìjàmbá ìjẹjẹ á máa táwọn àfáà ń dáadáa o kò sí nǹkan tó burú bí eléyìí ẹni tó já sí wípé ìwo rẹ̀ náà ti màkò sórọ́kù lẹ́kọ̀rù àwọn àṣàrò bọ́yá ìwo rẹ̀ ó ti fẹ́ àbí gbogbo owó gan tiẹ̀ ní òsì ń bẹ̀ irú ẹran yìí náà kò dáa tó ṣùgbọ́n wọlé yá irú ẹ̀yin tẹ̀ ń fẹ́ ẹran kan náà láti níbi ká bẹ̀rù ọlọ́run àwa tá à ń fi ẹran kan a gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run kódà ká máa bí àwọn ẹran síra wọn so irú ẹran tó bá kàn wọ́n yẹn a lè fi pa léyà irú ẹran tí ò léyìn àwọn àfáà lọ́wọ́ léyà ẹ tó sí pé imú rẹ̀ bí ẹ̀gẹ́ ń bẹ̀ ọwọ́ léyà àdúrà àwọn àlébù kéékèèké so kò sí nǹkan tí ó burú àwọn wá ń ẹran wo èwo nínú àwọn ẹran mẹ́rin ní ìnífẹ́ sọ̀rọ̀ pọ̀ láàrin torí pé pípa ńlọ́pọ̀ ṣùgbọ́n kùlá sọ̀tún nìkan ní ìní kúrẹ́ ìtàwọn àbá àkó wa torí àti ìdèbí ọ̀rọ̀ rán rárá àsìkò dẹ̀ ti ń lọ. a rí nínú àwọn onímọ̀ tọ́já sí wípé àwọn ní lọ́dọ̀ tàwọn o pàápàá àwọn jùmùhúrù lọ́làmọ́ jùmùhúrù overwhelming majority of Muslim scholars ibi tí wọ́n lọ ni wípé àlìbílù wọ́n ní mọ́ làkùnmí wọ́n fojú wo títóbi ẹran àti báwọn olùsí ó fèrè jẹ sí sẹ́mi tá a bá sọ pé ẹran ó yíran mọ́ra ẹran tá ń bá a bá kó kalẹ̀ bí ó ṣe pọ̀ sí kò rújú pé ràkúnmí lọ́mọ ń pọ̀ ju màálù lọ wọ́n ní ràkúnmí ló lóore jù lẹ́yìn ìgbà náà wọ́n ní màálù lọ tẹ̀lé lẹ́yìn ìgbà náà òun ló tó kan àgbò kó tó wá kan bí àwọn mùsòrò àwọn àfáà tí wọ́n sọ báyìí wọ́n mú àwọn ìrìwá tó nínú ẹ̀ ni àdíìsì eléyìí tó wà ní sọ̀rọ̀ Bukhari àti Muslim àdíìsì tó ń sọ nípa ọ̀rọ̀ ọjọ́ ọjọ́ ìmọ̀tí ìmọ̀lẹ́bí tásàlà yawm al-jumu'ah gúúsùlà ìjọ̀nàbà súnmọ̀ rọ́ọ̀hà fàkà ànàmà qarraba bàbàmà wàmọ̀ rọ́ọ̀hà fi sáàtì sáníyà fàkà ànàmà qarraba baqara wàmọ̀ rọ́ọ̀hà fi sáàtì sálífà fàkà ànàmà qarraba kabshan akram ẹ̀rí tí wọ́n lò ní wípé ràkúnmí ló tóbi jù màálù ló tóbi tẹ̀lé kó tó ka àgbò kó tó wá ka bí àwọn ewúrẹ́ yẹn wọ́n ní àti pé bàtà nàbí àtàlàm tó ń sọ nípa láàdá ẹni tó bá wẹ̀ jọ jímọ̀ nírú ìwẹ̀ tá a máa ń wẹ̀ téèyàn bá ní jẹ́nàbàlà tó wá tètè gbé mọ́sálásí wọ́n kọ́kọ́ fi ràkùnmí súnmọ́ lọ àwọn ìlú ẹ̀rí pé nígbà tó yẹ pé ẹran tá a fẹ́ fi súnmọ́ lọ gan ànábì gangan fún rẹ̀ kọ́ dàmẹ̀l ibùlà ọkọ̀ sọ fún wa pé ràkùnmí gangan ló tóbi jù iná ló súnmọ́ ká fi súnmọ́ lọ tí ó jù ẹ̀yìn ìgbà náà màálù ẹ̀yìn ìgbà náà àgbò kó tó wá káwọn ìtótó tẹ̀lé wọ́n tó láwọn ẹ̀rí mi o ṣùgbọ́n olórí ẹ̀rí wọn nìyẹn wọ́n rí sí pé ẹran tó yẹ pé yóò wọ́n jù ẹran tí ó wọ́n jù wọ́n dẹ̀ má dìtẹ̀ àpá wa àbúzá rì wá sọ́ni anáwó kọ́lá lè nàbí yìí sọ́lọ́ láàrẹ̀ sọ́lọ́ fún rẹ̀ kọ́ọ̀t àfùdọ̀ kọ́ọ̀l àgbọ̀lá àsámanà wọ́n àǹfọ̀sà ẹ̀ńdà àlè ha èèyàn ti ẹ̀fẹ̀ sọmọlọ irú àwọn ẹran irú nǹkan wo lọ́kùdá àti omi sọmọlọ èso bá wọ́n jù tó sanra dáadáa tó tóbi tó wọ́n tó sì dàbí pé ó wà píríṣíọ̀ ó níye lórí lọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ ó bá àwọn ẹ̀rí iná kójọ sẹ́sọ wípé lọ́dọ̀ táwọn làkúnmí màálù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n àlè ìmáàmù Malik rahimahumullah ìmáàmù Maliki àwọn ọlọ́bi tíjú mò ń rù wọn wọ́n lọ́dọ̀ táwọn àgbò lọ́dáàjù jàmọ́ ẹ̀kọ́ dáadáa o alimọ́mù máa ní àwọn ní àgbò ìlọ́dà àgbòdo àmì wọ́n sọ pé gbogbo àdìsí tó wáyé ànábì ọ̀sánlá kábùṣù àgbò tó níwo wọ́n níbo lànàbí ọ̀sánlá mọ́ ó fi wá fi ètò lóore jù ànábì ó ṣe fi afúgọ́lù lẹ̀ tí ó wàá ṣe mọ̀fùdúlù jàmọ́ ẹ̀ máa gbọ́ dáadáa o àwọn ní pẹ́ńtà tọ́lá tó fẹ́ sọ̀rọ̀ ànábì ìwà ìsmáìlù gan-an ọlọ́ni wá fàdà ìnáwù bí zibuhin azim wọ́n ní zibuhin azim mú kábùsùn azim pé àgbo gẹ́lẹ́ lọ́wọ́ fi replace ànábìwá Ismail wọ́n ní àgbo tó rè wọ́n ní a máa tó tò lẹ́nu dáadáa àwọn agúmẹ̀tì ń bẹ láàrin àwọn onímọ̀ wallahu alam jùmọ̀ òwú ìdí tọ́lọ ní pé àpọ̀ mímọ̀ ní mọ́ọ̀mọ̀ ìdí lọ sí pé àgbè bóyá torí pé mọ́tà mọ́ọ̀mọ̀ ìdí lọ́kọ́mọ̀ ní Áfíríkà ẹ̀ríkẹ́ láfíríkà lọ́dọ̀ ìjọba pàápàá nílẹ̀ yorùbá ní nàìjíríà ti wà yìí náà àgbò lọ́pọ̀lọpọ̀ wa máa ń pa ẹ ń bá lágbára kọ́ rárá kan mí kò ṣe nǹkan kan èèyàn díẹ̀ náà ní ọmọ lágbára rà kan mí tẹ́lẹ̀ èèyàn díẹ̀ ní ọ̀làgbára màá lù so amadi wasala ọkọ àgbò wà láàlà ẹni náà máa fún wá àgbò kọ́ gba ẹ ń bá kágbò méjì mẹ́ta ẹ ń bá sì gòkè ràkọ́ mí lè nífẹ̀ẹ́ pa màá lù kákẹ́jẹ́ pé torí pé láyà náà là lọ́ àlòfowó mú wàhálà àdìmọ̀ wà wà lákẹ́yà náà lù ú àtàkùn àmì nǹkan ìbẹ̀rù ọlọ́ọ̀ta àfipá ó pàtàkì ju èwo ló tóbi èwo ló dùn jù èwo ló ní ládàá jù ọlọ́run èèyàn lè para kùn mí tọ́lọ̀ ó fún ní ládàá ẹ̀yìn adìẹ torí àníyàn rẹ̀ sí ọ̀dà torí àníyàn sí ariwo èèyàn sì lè pa àgbò tó jẹ́ pé ó fọ́gù lè rápò àgbò yẹn gangan rà tọ́lọ̀ wọn bẹ̀ ní ẹ fún ládàá rà kùn mí lọ́pò ìlọ́pò tó ìkẹ́ ìtọ́lọ̀ bá ní kárówó rà bẹ́ẹ̀ kátà nìyẹn wá ṣe ìbẹ̀rù ọlọ́run lọ́lọ́run fẹ́ lò lọ́dọ̀ wa ẹran léyàwó ìwárè ìgbàwo la máa ń pa wákòtò lè obìnrin yá ìgbàwo la pa ẹran léyà àfáàní kò ju pípa ẹran léyà lẹ́yìn bàbá bá kírun tán ni ìjọba ẹ̀jẹ̀ gbọ́ dáadáa bàbá bá ibi ni ìyẹn ló fà nínú àdìsí Malik rọ́bì Allah ta'ala anhu ó ní fàyínà mọ̀nzábà àlùmọ̀fù ẹ ń bá lọ pa ẹran léyà ṣáájú ká tó kìrọ̀ yìí ọ pa ẹran jẹ fúnra ẹ̀ ní o ẹ ń bèèrè lọ pa ẹran léyà síwájú ká tó kí ìrun yìí dì ó ń tàn pa ẹran jẹ ni. wọ́n mọ̀nzábà àbádà sọ́lá fàkọ̀dì táàmù lóṣùkù wù wọ́n àsọ́ọ́bà súnnátà lè mùsùlùmí ṣùgbẹ́ni tó bá jásí wípé ọ̀fọ̀rabalẹ̀ a kírun a ìdí àwọn adarí lọlé lọ́ẹ̀sẹ̀ lọ pa ẹran tiẹ̀ támọ̀nù sùkù irú ẹni ẹran tọ́pa tó fi súnmọ́ lọ yẹn ọmọ pé pérépéré ládà náà ó pé o irú eléyìí ló kọ̀m̀plìtì ẹran ní sùkù rẹ̀ dáadáa wà àtọ́ọ̀bà súnmọ́tà mùsùlùmí òun ló ṣe kò ń gẹ ìlànà ànábì kọjẹ́ lánà àwọn mùsùlùmí tí wọ́n ń tẹ̀lé àdìsí àlùbárọ̀ òfin àábí òun náà tó ń sàlàyé pé ìgbà wo láàmà fẹ́ràn léyà ó ní pèsè ní ìtù nàbí yà sọlọ lọ àlọ sọlọ yà tù fakọ àlùbárọ̀ ó ní mo fẹ́ tí ara mi gbọ́ nípa àmẹ́bí ń ṣe kútúbà lọ́jọ́ ọdún léyà àmẹ́bí wa ń sọ wípé iná awala mà nọ́bdáwù bí ìmì ìyá òmìnira ara àmùsọ̀lìyà àmẹ́bí ní lónìí o ìtààfì wa òun ni ká sẹ́rílẹ̀ Yorùbá ní problem ẹjá tó sọ̀rọ̀ fúnra ilẹ̀ Yorùbá pàtàkì sí wa lọ fẹ́ jẹ yẹn ẹ̀sẹ̀ ní wa ń sábà kí káwù kó múra ká lọ nígbà bá ti kí lọ àwọn èèyàn nígbà bá sọ̀rọ̀ àwọn tó ti pẹ̀lá sí ita akọ́ fi máa ń bẹ̀rẹ̀ ọdún bó ṣe wà ní àbíjà àlùbárọ̀ bó náà anábì ló sọ bẹ́ẹ̀ sọ́lọ̀ láàrẹ̀ sọ́là ó ní iná awala máa òbí ní ìyá òmì sọ ìyà ni anábì ní kí lónìí ọjọ́ ọdún wáyé kálukú lọ wẹ̀ débi ọ̀rọ̀ ìrún á wà lọ ibi fún mọ̀ náà á wà padà fànání á wà máa ẹran á máa pa ẹran léyà lọ anábì fàkọ́dí àfọ́ọ́bà sùnmọ́tàmọ́ ẹ̀ ń bá ṣe léyìí lọ́ba súnmọ́ wa mú wà mà ná àròfà yìí nà mà ń wà láàmú yọ kọ́ bí mo yà áyì ẹ̀ ń ni ẹran tá àti ìkírun ọ̀pá ẹran jẹ fún fámìlì rẹ̀ ni o láìsà ti ọba àlejò ọlá torí náà láti àwọn tọ́já sí wípé òun pa ẹran ó ní mọ pa ẹran kí n tó kírun pẹ̀lú àmì bíi ọ̀sán àbíkó tó kírun ọdún ó ní wà ń di à òun sì ní ẹran sọ́jẹ́ran àgbo olóṣù mẹ́fà àti ìpọ̀dún kásán ó lámì bíi wàá sọ fún mi ha nígbà tó ti lè pẹ ẹran ṣáájú ká tó kírun ọyá lọ dá ẹran padà ẹran àgbo tó lọ fi tó túmọ̀ sí wípé àsìkò tá a máa ń pa ẹran nínú Islam lẹ́yìn ìgbà tá a bá ṣùgbọ́n mọ́sálà kan tó ń bẹ́ẹ̀ ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ yẹn yín kẹ̀sọ̀ díẹ̀ lórí ẹ̀ nítorí àwọn àfọ àwọn sàlà ní ara wọn so kí lọ́rọ̀ yẹn ni wípé irú èwo là ń sọ irú wo láàfù tẹ̀ràn léyà pàápàá láti àwọn lásìkò sọ̀rọ̀ pé mọ́sálásí yìí ti ti pọ̀ tọ́dọ̀ ń bẹ́ẹ̀ náà àwọn àfà wọ́n ní pé ìrún táàfù tẹ̀ràn léyà ìrún ìmáàmù tó bá jẹ́ máàmù yìí ìmáàmù òlù àmà ìṣẹ́ ìmáàmù òlù ti pẹran o ti kírun tán o ti kírun tán torí pé kìí ṣe dandan ni kí ọ pẹran ìmáàmù tí ò rówó rẹran mùsùlùmí àti kírun ẹ ọlọ́wọ́ gba àwọn tó wá ní ìrún ni o sí pé mọ́fíàbù yẹn lèèyàn dúró sí ẹ̀ẹ́sẹ̀ máa retí ìmáàmù ti ẹni tó fẹ́ ìmáàmù tó kírun lẹ́yìn rẹ̀ ni ìmáàmù tó kírun lẹ́yìn rẹ̀ tó bá ti lè kírun tán ẹ̀yin náà ti kírun tán kálukú yẹn máa lọ fẹ́ràn yín ìyẹn ló súnmọ́ jù torí pé lásìkò tá a wà yìí àwọn bẹ́ẹ̀ náà àwọn ìmáàmù nílùú ti wa wọn ò ní kírun lẹ́yà sí ìdágo mẹ́wàá sí mọ́kànlá o torí pé wọ́n ò dòde bàbá àdìní wọ́n ò dòde ìràwọ̀ àdìní wọ́n dòde màmá àdìní kò fèrè pé wọ́n kírun wọ́n sì fẹ́ ká tètè kírun léyà ni nígbà bá débi sọ̀lá tó rẹ̀ ẹ̀yìn àmọ̀ sọ yẹn lọ. àlùmọ́yìn ìmáàmù tá a bá kírun lẹ́yìn ẹ̀ abẹ́gbọ́dá sí pé ara rẹ̀ ọ̀yà kò lè kírun ìmáàmù tó bá wà ládùúgbò yín tẹ́ ẹ fi ráwọn èèyàn tán ń darí bọ̀ láti ìdí tí wọ́n ti kírun ẹ lọ máa fẹ̀ràn léyà yín lọ ọlọ́run gbà lẹ́sìn. kí wá ni ìgbà tá a lè ọjọ́ kejì ọjọ́ kẹta ọjọ́ kẹrin ìgbà tá a lè pa ẹran iléyà dà òun nìyẹn torí àsìkò àtàwọn ti tà ń lọ. ẹran iléyà ìwárè kí n sáré round up lórí ẹran iléyà ká bọ́ sínú ọ̀run àǹfààní ẹran iléyà ní pípa èyí tó dáa jù jàmọ́ ẹni tó ní ẹran iléyà kọ́ pa nǹkan rẹ̀ fún rẹ̀ tó bá ti mẹ́ran pa kò sí rẹpẹtẹ nínú pàfẹ́ pẹ̀ràn iléyà ẹ̀ ń bá ti mẹ́ran pa tọ́jú ọkùnrin tó ti máa pẹ̀ràn ọ̀wẹ̀ ẹni tí ọbọ̀ mú níbi orí mọ́rùn ẹni tí ọbọ̀ ń gbé láti dé lẹ́sẹ̀ ẹni tí ọbọ̀ mú níbi ẹsẹ̀ mọ́kàn ìwọ òdò láàrin bísmìláì Allahu akbar bísmìláì Allah nta wà ní àdíjà náà tí mo kàlẹ̀ kan wà sámá wà kábàrà bísmìláì Allahu akbar ó ti tó ẹ bá tó wá jẹ́ àfa àtọ́mọ àwọn ẹgbẹ́ òní o wà já sí wájú ayílẹ̀ sí fàtọ́nà sàmọ̀ wájú àlọ́ máa bá ní kàwálá ẹ bá mọ gbogbo àwọn eléyìí ẹ bá jẹ́ àfa àmọ́ àbẹ̀tọ́ akókè mùsùlùmí tó fẹ́ sí kòkòrò tó ha gbogbo àwọn àdúrà gbogbo ẹ̀mẹ́ náà àwọn tíra ismu muslim àkàrù ìmọ̀ọ́mù náwà wù. ṣùgbọ́n ìdí òní fún wa problem gbogbo ẹran tẹ́ bá fẹ́ paláyé ẹran súnmọ́ ọmọ ẹfẹ́ jẹran lásán ẹfẹ́ bá àwọn olóúnjẹ pẹran èyí tẹ́ jẹ́ mùsùlùmí tẹ́ jẹ́ alápàtà bísmìláyì hmm. Allahu akbar ẹ máa pẹran lé yàn yín lọ bísmìláyì Allahu akbar ẹ máa pẹran Ah, ọlọ́ọ̀bá ni kí ànábì wa mọ́ sallallahu alaihi wasallam anasi nípa ànábì àsálà ọ̀pá ẹran léyà rẹ̀ dìyẹ́ dìyí fúnra rẹ̀ kí lọ fẹ́ lò ni wípé ẹran ò ní de ẹnì kankan èyí wípé à ń díje àwọn o nínú òdu tiwa nínú tó máa ń tẹ̀lẹ̀ ẹ wà rí àwọn míì wọ́n wà constitute pé wọ́n máa wá pa ẹran tí àdúgbò ń jọ léyà wọ́n dẹ̀ máa bá yín fi mọ́jẹ̀ múlẹ̀ pé tẹ bá ti yanjú ẹran yín kọ̀mẹ́ni ó kún ẹ bá wọn fi ẹran fẹ́ lé o níbo lọ́ wà nínú ẹ̀sìn kẹ́ ẹ máa báwọn èèyàn fẹ́ ẹran tì kẹ́ ẹ máa wá gba kọ̀mẹ́ni ó kún àáfà àtọ́bá jẹ́ sí wípé bọ́lá ń ṣe kò lówó lọ́wọ́ kọ̀ọ̀pẹ́ ẹran àwa wà ní ẹni mú sọ pé ẹ ṣe dáadáa sáwọn àáfà àwa náà dẹ̀ ṣe dáadáa sáwọn àáfà níwọ̀n ti bẹ̀ lọ́wọ́ báwọn èèyàn náà ti ń ṣe dáadáa sáwa náà tọ́lọ́ ọ̀sán lẹ́sàn-án rèé bẹ́ẹ̀ kéèyàn wá fẹ́ ibi tọ́lọ̀ òfì jẹ ẹ̀mú sí kéèyàn wá máa wájú ẹ̀mú síbẹ̀ ní ọ̀dá jọmọ́ kò níbi káyọ̀ ká ṣe fún òní ọ̀nà ọmọbẹ káàkiri wọn bá ń pẹ ẹran sí ṣe mùsùlùmí nìwọ náà ẹ kọjú ẹran sí kíbúlà ẹ gbé àlòkùlùkùmù wàlúwàdàjẹ ẹ gbé bí ògógó àti kàtà méjì ẹ ṣe bísìnlá àlápá ẹ sì jẹ kí n tí mo sọ ẹ gbé dáadáa gògógó àti kàtà yẹn tẹ́ ẹ bá gbé jáfẹ́ ẹ ti yọ ọ̀bẹ ẹran yẹn ti jí fa ó ti bẹ̀rẹ̀ òkú gbèdé tẹ́ẹ̀rẹ̀ mọ́ kọ́ ọlọ́run pa ẹkọjú ẹ̀ kíbùlà àbí kọ́kọ́ orí sí kíbùlà méjèèjì lọ́lọ́ orí àbẹ́gbẹ́ ẹpá ẹranléyà ti dè lọ ká gbọ́ eléyìí yé nínú nǹkan míì ìtọ́jọ́ lọ́rọ̀ ẹranléyà òun ni pé kọ̀lẹ́tọ̀ ká ta nǹkan kan láàyè báyìí nínà àáfàá aláàgbọ́dọ̀ ta nǹkan kan nínú o mọ́ta ìwo rẹ̀ mọ́ta egun rẹ̀ mọ́ta kankan nù rẹ̀ bákan náà nínú tó máa ṣẹlẹ̀ lẹ́yìn yorùbá ti wá ń bì òun ọdún ọlọ́run ti ní kìnìyàn náà máa kú lẹ́nu òun ni ká wá yọ odidi ẹran márùn kálá fẹ́ yọ awọ kírun lára ẹran léyà kò dáa tó awọ tẹ́ ẹlẹ́fẹ́ fi máa kírun oúnjẹ àwọn olùsìnkalẹ̀ fi yọ àbí sọ́yẹ kẹ́yìn gangan jẹ fúnra níbẹ̀ ìsọdún ewó làbúrò máa àfà ńlá tí ń fawọ ẹkùn kírun tí ń fawọ màálù kírun àbáwọra kan mi. àfà pèyàmáàtì ti pọ̀ tọ́ra àwọn pèyàmáàtì ti di oní ten thousand twenty thousand pẹ̀lú ìwọ gbọ́dọ̀ lórí ẹ̀ inú rẹ̀ ọmọ ẹ̀dọ̀ fóun ṣe lọ́n ọwọ́ àmọ́ kírun lórí awọ lórí ìwọ̀n ẹ̀rọ tọ́já sí wípé ọmọ ẹ̀yí akọ rẹ̀ gan tó gbòòrè tó wòlò ara pé èèyàn ọ̀làjú gan tó ní lásìkò tá a wà kẹ́nì kó tó máa tó yọ prayer mark kọ́ máa yọ awọ kírun lára ẹran ẹlẹ́yà lásìkò níbi ojú tó làdé yìí ó gbogbo eléyìí wà nídìí ká tó máa ṣe bẹ́ẹ̀ mọ́ ọlọ́run sọ àánú wa yóò fún alágbòye ẹ̀sìn bákan náà tó bá já fún fẹ́ràn léyà wa irú àwọn tábà fẹ́ para kọ́mí àbá fẹ́ pa màálù àbágbò nílá méjì mẹ́ta mẹ́rin rúdà àwọn ẹni tó la fẹ́ pa àwa nídìí àwọn alápàtà àbáwọn tí ẹran léyà ni jàmọ́ àwọn tó bá fẹ́ bá wa kú ìtọ́ wà nínú ṣẹ̀rí àrùn ti ká fún wọn lówó iṣẹ́ tó fẹ́ bá wa ṣe torí pé jọ̀sìn ni kèé ṣe fẹ́ràn léyà láti sanwó iṣẹ́ ọ̀yà wọn fúnra wa ni ká gbìyànjú kárí wípé owó tó ṣe déédéé tó bá bá àyàn kun ẹran léyà tí èbá fi léyà tó fẹ́ yàn yóò sínú ọmọ màálù méjì la fẹ́ pa o lórí màálù kan five thousand èyí tẹ́ pa màálù méjì fún léyà ten thousand lẹ́ẹ̀kọ́ náà ìyẹn dà dúkọ́ wájá sí pé ẹ̀yẹmọ tó tẹ̀lẹ̀ ẹ bá ní kún ẹ máa mórí màálù lọ rárá o bọ́yẹ̀ ń tẹ́ ẹ̀yẹmọ mórí màálù lọ bàbá alápàtà olówó lòun gan fún rẹ̀ tóun gan fi kọ́lé ńlá àfà ọ̀pá ẹran ọ̀lẹ́tọ̀ kọ́ jẹ́nu ẹran léyà yín tọ́ba wa bá yín lásìkò tẹ́ ẹ sí lẹ́jọ́ jẹ́ èyí ò bẹ́tà tọ́ba máa kó ipa màálù àbórí lọ torí bọ́ba yín kun ẹran oúnjẹ àwọn olùsìnkẹ́lẹ́ fi di dùn wọ́n torí pọ́rọ̀ kan bẹ kí àfà wa á lì ọlọ́run kó bá ní yọ́nú sí wọn kó dẹ̀ bá ní ṣe dáadáa fún wọn. wọ́n ń ṣàlàyé tó ṣẹlẹ̀ nípa wípé amnàbí yà sallallahu alaihi wasallam àmọ́rọ̀ ń àyà kúmọ̀ aláàkíní o aláàbòdì àmẹ́bí iná lọ́dún kan pé ìrẹ́ àlì máa ràkúnmítà fẹ́ pa ìwọ lọ́ọ̀bà ní dúró ń bẹ̀ ìwọ lọ́ọ̀bà ní mójútó bákan náà ó dẹ̀ pin ni ó pin gbogbo rẹ̀ pátá lùtúùmù ha wájú lùdù ha gbogbo tọ́jọ́ mọ́ flesh ẹ̀ ẹran rẹ̀ awọ rẹ̀ irun rẹ̀ gbogbo ẹ̀ wọ́n lànà bí wa ń sọ wípé sọ ọ̀rá àwọn tó bá já sípà wọn náà pa o náà fún wọn ní nǹkan kan ń bẹ o tó ti yé àwa láàfún wọn ní ntọ́ bá tọ́ sí wọn ní ní ẹ̀ǹdì látọ̀dọ̀ wa kìí sẹ́nalẹ́yàlẹ́fì á fún àwọn tó kún àbáwọn tó pa jàmáà ká gbọ́ eléyìí yé níparí lórí tó ṣe pẹ̀lú ẹ̀rọ káwá bọ́ síbi ọ̀rọ̀ ìran tọ́lá fẹ́ ti ní wákàtí kọ̀ọ̀kan ní wákàtí méjìlá láti ẹ̀fà àti sọ̀rọ̀ yìí ṣùgbọ́n bóyá ọ̀rọ̀ ọ̀rọ̀ àdúgbò tó wákàtí kan kọ́lọ̀ tọ́ wa sọ́nà. àáfàá ní pé tábà ti wá sọ̀rọ̀ pin alákọ̀ọ́kọ́ tó ti yé torí pàwọn ọjọ́ ọdún àyámọ̀ akílẹ̀ wà sórí bẹ́ẹ̀ ni àwọn ọjọ́ tá a fi máa jẹun tá a fi máa mu ni èèyàn kan ọ̀pá àgbò oníyàwó méjì ọmọ méjìlá ẹ máa jẹran yín fúnra yín ẹ jẹ lónìí ẹ jẹ lọ́la bí ọba ìdẹ̀sán lágbá ẹ kọ̀rọ̀ ra pàmò àbẹ́jà sí so ẹni tó bá já sí wípé ẹran ẹlẹ́yà rẹ̀ kò ju tó wà fámìlì rẹ̀ ọ̀jẹ̀ lọ ẹ jẹ nǹkan yín ọlọ́run gbà lẹ́sìn yàtọ̀ sí pé ká jẹ́ ń bẹ̀ a tún lè tà sọ́dákọ̀ alálùfù kọ̀rọ̀ àáfà aláàlẹ́ fún àwọn olùsù wọn ni mọ́sákìn àwọn aláìní àwọn tá a rí pé wọn ọ̀pẹ nínú àwọn mùsùlùmí ká tó fún wọn ń bẹ̀ nígbà ọlọ́run bá ní ká jẹ tó fẹ́ kù àlejìká afúnlẹ̀fipamọ́ ń bẹ̀ ọ̀nà mẹ́ta nu tó wà ní àdìsí pé alẹ́ ran léyà yín o ẹ̀jẹ̀ ń bẹ̀ ànábì àtàwọn àlọ́ sọ bẹ́ẹ̀ ó ní ẹ̀jẹ̀ ń bẹ̀ ran léyà yín kùlù mi à wàtàsọ́ dàkù wàdáhìrù ẹ̀jẹ̀ nínú ẹran yìí wà á fẹ́ ìmú nínú ìwáyà mi ẹ fún àwọn èèyàn ní ìjẹ tó ti yé ẹni ṣe sàárà nù wà dákìrù ẹ tó fi pamọ́ ń bẹ̀ jẹ́mọ́ mo rò pé ń tàn sọ fi yé báyìí ìtumọ̀ ẹni wípé ẹran léyá ẹni ọlọ́ba ní ọkọ̀ ẹran tó pọ̀ ọjẹ́ ń bẹ̀ ó tó fáwọn èèyàn ó tó lè fi pamọ́ àtọ́ba di sunday àwọn fámìlì wa kó tó àwọn náà rẹ̀ ẹran jẹ kò sí tó burú mẹ́rin ṣẹ̀rí à ṣùgbọ́n mas'ala kan wa ń bẹ̀ tó yẹ ká yanjú lánàá kí ni mas'ala yẹn òun ni mas'ala pé pé lóòótọ́ ni fẹ́ràn léyá kò lè kọjá àjọ mẹ́ta ìjàmọ́ ẹ̀gbọ́n mi o kí n ka àwọn àdìsí kan jáde nínú àwọn àdìsí tí mo ti dọ́gbọ́n títí bí àwọn tó máa ń fa ìsìn ẹnu o pàápàá àwọn àdìsí ẹlẹ́nu sọ̀rọ̀ muslim kí ni tó ṣẹlẹ̀ ní wípé ẹran léyá lè kọjá àjọ mẹ́ta ìjàmọ́ ẹ̀jẹ̀ já gbọ́ dáadáa ẹran léyá ó lè kọjá àjọ mẹ́ta ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ wípé ìyẹn wà náà ní òsì wà náà ní èèyàn díẹ̀ lọ pa ẹran àjàmọ́ ẹran lè ọ̀gbọ̀dọ̀ kọjá àjọ kẹta ní tó ṣẹlẹ̀ ní àdìsí lọ táwọn èèyàn gbọ́ ní wọ́n lẹ́ran lè ọ̀gbọ̀dọ̀ kọjá àjọ mẹ́ta èèwọ̀ ni àràmù ni ẹran lẹ́bàá ti kọjá àjọ kẹta ẹ̀wọ́n tó wọ́n fẹ́ràn fọ́lọ̀ fún ta lọ́sọ bẹ́ẹ̀ fún lábìsí lọ́sọ bẹ́ẹ̀ àdìsí máa ń yàn nǹkan àwọn èèyàn láì fara balẹ̀ ni jọmọ́ kí ni tó ṣẹlẹ̀

bọ́nàbí tọ́lì ó ní kí ló wá ṣẹlẹ̀ ó ní fàṣọ́là lánà kọ́bílà lọ kótóbà ali ọ̀rọ̀ tálì lọ́wọ́ sọ yìí ali kírun fún wa súnà nàbí nu ẹ̀ẹ́kọ̀ kírun kẹ́ tó ṣe kótóbà ó lálì kírun fáwọn ọwọ́ àti kótóbà fún mọ̀ kọ́tọ̀bà náà ali wa ń bá àwọn èèyàn sọ̀rọ̀ lẹ́yìn ànábì ìfọlẹ́lẹ́ ìwé ó ní ó lànàbì ti hánà fún yín o ànàbì ti kọ̀ fún yín pé ẹ gbọ́dọ̀ jẹ ẹran léyà ní kọjá ọjọ́ mẹ́ta o fàlàbà kùlùwà ẹ má jẹ kọjá ọjọ́ mẹ́ta o àdìsò sí làlàáfíà ìmọ̀ Buhari náà gbàdí ìlú wa ìmọ̀ Muslim náà gbà bá bẹ sí ìmọ̀ Muslim ni mo lù tó ṣe é Muslim lọ́wọ́ àwọn ajóni ìjàmọ̀ tẹ́lá wà àdìsì lóòótọ́ àti nígbà táwọn ẹbí tó kú tán Ali tó ń fi rinlẹ̀ pé ẹ má jẹran léyà ní kọjá ọjọ́ mẹ́ta o torí pàmò bí ṣe kí o ànábì kọ̀ fún yín jàmọ́ ẹ̀jẹ̀ àyànjú ẹ̀ àwọn àdìsí bí náà tó wà o alimami náà wà lọ sí mọ̀wúlọ̀ wọ́n ṣàlàyé tó wọ́n ti àlàyé gan ẹ jẹ́ díẹ̀ náà rẹ̀ táwọn wa ṣe wọ́n ní tó ọdún sọ bẹ́ẹ̀ ọdún ebi ń pa àwọn èèyàn àwọn èèyàn orí jama anabi láàrin nàbí àwọn èèyàn ànábì èsè ahun kèé dẹ́ ẹ̀sẹ̀ ọ̀dájú kèé ṣe selfish leader bí àwọn olórí wa nàìjíríà tí wọ́n ń dá di house of rep àbá kèé sáwọn olórí nàìjíríà nigeria to sí wípé kí ni o pe pé ẹ̀yìn akọ́ wáyé ten million kan síbi ọba ti pé àmọ́ ti wáyé ten million lọ táwọn èèyàn sì ní di five thousand tí èsì ò rí tó dájú ni gbogbo wa náà ní kálà mú bí ànàbí ìwọ tó bá ní kálà àdúgbò yìí ìwọ nìkan lọ fẹ́ràn jọ́ sórí ọlọ́run tó ọba tó lágbára kó o tó pàtẹ́jọ tó gbogbo ẹ̀ ó tó wo àkáǹtì pé aláàtì owó ń bẹ lórí aláàtì àbá tó lọ ra ẹran ti máa ṣe láàmú kèé sáhun kèé kòkòrò kèé kèé selfish ẹ̀ nìkan ebi ń pa àwọn èèyàn náà lò ní wọn ò rí nǹkan kan jẹ tó ti yé àdìsí sálmọ́ bínú làákùá àdìsí sálmọ́ bínú làákùá náà bùkọ́lá àti síbi náà wọ́n gbà wá ó ní kí ni tó ṣẹlẹ̀ ní pé ó lánàá bí sọ pé mọ̀ ń dọ́hà mí nǹkan ẹni tó fi lè lọ pẹ̀rẹ̀ níyanu yìí o ẹ̀la etí o fàlàyé bàhánà bá àdà fáàlìfà lẹ́yìn ọjọ́ mẹ́ta ẹ̀rẹ̀ níyanu ọ̀gbọ̀dọ̀ tẹ̀kù ẹ̀ kí ìkẹ́kọ̀ọ́ tó wá sẹ́kù mẹ́rin léyà ànábì ní ọ̀gbọ́dọ̀ sẹ́kù rárá o ó ní falama kánà làámù lèmọ́kùnrin ẹ wà wa o ìgbà tó wá dọdún mi tó tẹ̀lé ọdún tí wàhálà tẹ̀lé yẹn kọlu ya Rasulullah àwọn sàdé nítorí wà ànábì ṣé bó tó ní tó kọjá ajọ́ kẹta o <laughs> tó kọjá ajọ́ kẹta nọ́fọ̀ kàmọ́ fọ̀ ọlọ́ba ni kí ànábì ń lọ sálà ànábì ní kùlú áfẹ́ ìmọ̀ ti lọ covid-19 ti lọ kọ́lọ̀ba ni ká kú o <laughs> àfà ànábì ní ẹjẹ́ ìdí ẹran léyà yín ẹ fáwọn èèyàn jẹ tọrọ ń bẹ ẹ yòókù jẹ náà dáhùn kàlà náà ní tí mo ní kọjá wàhálà ń bẹ ebi ń pa àwọn nǹkan fa àǹtò àìnú fi há mo fẹ́ kẹ́ ẹ àwọn èèyàn lọ́wọ́ nínú àsìkò tí wàhálà wà wọn nínú àsìkò tí yàn mú yẹn tẹ́bi ń pa wọ́n ni lọ́jẹ́ kí ní ẹ mọ́jì ọkọjá àjọ kẹta ẹ wo kó lórí ibi ṣe ṣe. báwọn náà bàbá béèrè bá èèyàn ẹran lẹ́yìn ọ̀gbọ́dọ̀ kọjá àjọ kẹta a máa mú àwọn òfin kan wá láti jẹ́ kí nǹkan rọrùn. gbogbo ẹ̀yin tẹ̀ bá ẹ̀ ń ẹ̀wọ̀n ní lọ wíwárà kò sí tó ní àwọn kọjá ọjọ́ kẹta ṣùgbọ́n nígbà tí yàn mú ànábì ní ẹ̀mẹ́jọ kọjá ọjọ́ kẹta ó sì mọ̀ fáwọn sàbẹ ẹni tí máa ń gbọ́ náà they are obedient people not disobedient and rude wicked callous arrogant like people we are living with in our in environment àwọn sàbẹ wọ́n ti àìràn wọn tán gbogbo àwọn tí ọ̀pẹ náà wọ́n sì rẹ́ran jẹ inú kálukú dùn ọdọ̀ tó tọ́tẹ̀lé ànábì ní ẹ̀mọ́ jẹ̀rán ẹ̀tọ́ fi yòókù pamọ́ ọlọ́ba ní kí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ jẹ́ ká dá dúró bá lórí tó ní í ṣe ah, ẹ jẹ́ sáré mọ́sálà kan wá ká tó bọ̀ síbi sọ̀lá tó rẹ̀ yìí tànákùlù àbí nákùlù làbọ̀ wáyé sáà lè mú ẹran léyà ibi mọ́sálà náà fi ẹ́ǹdì náà ká bọ̀ síbi ìrọ̀ lókùn tá a sọ ní ìsìn ṣáà wa sáà lè mú ẹran léyà ká gbé lọ sí ìlú mi àbádùgbò mi jẹ́mú ẹ̀gbọ́n mi dáadáa àáfàá nípìnlẹ̀ òun ni pé ẹran léyà wa àdúgbò àwọn ni a sì há àwọn tí ò rí jẹ ládùúgbò wa òun náà ní ká fún. ṣùgbọ́n fọlá máa ní à ní nọ́kìlì hà ìlà àgáìrìhì ìdá àdá àtìlè mọ́sùlá hà ìlà àdá àlè. àbọ̀ àní òsì tó burú ń bẹ́ o jọ̀mọ́ tá a bá rí wípé àǹfààní sì ń bẹ́ ń bi ká lọ fún àwọn míì nílùú míì àbí ládùúgbò míì torí parí pé òsì ń bẹ́ ń bẹ́ àwọn ará àbẹ̀yẹn ò lè rí wọn sábà rówó pẹran àbá àti ẹ̀dí fámìlì bẹ́ẹ̀ tá a mọ̀ pé ìyá ń jẹ gidi àbá ní àná ńlọ tá a mọ̀ wípé á ńlọ ni gbàgbà gbogbo àwọn ọmọ ló ti kú tán lẹ́yìn ìyàwó mi nìkan ló kù àbí ìyàwó tí ọmọ tí wọ́n dábàá gáfẹ́ gáfẹ́ kó ti kú kò sí tó burú tẹ́ ẹ bá rí pé àwọn àdúgbò kan àdìlú kan lápẹ̀rẹ́ǹsìn ilẹ̀ yíbò mùsùlùmí kéré ń bẹ̀ tá a bá rẹ̀ jọ́ wò pé àsìkò léyà ẹkú ẹran léyà tírélà kan ẹ lọ pa ní ẹnúgun ẹ káwọn mùsùlùmí ẹnúgun ẹ fáwọn mùsùlùmí Anambra ibi táwọn kékeré ń senu tí wọ́n lọ aráìsì níwájú mọ́sálásí lásìkò kófíìdì kí mùsùlùmí ó lè wá máa gba aráìsì tó ẹ ti ń gba aráìsì wọ́n máa ní pé ẹgbàá jésù lúwa tó ń gbàlà kọ́lọ̀ kó fáwọn náà ní tí kálàfà fi máa ṣe dáwà àáfàá ní òfin tó ṣe kí ni o tó burú ní ibẹ̀ wallahu a'lam ọyẹ jábọ́ sórí sọ̀lá tó lè ìwọ̀n ọdún òun la fẹ́ bọ́ sórí ẹ̀ báyìí àti kúrò níbi tó ní ṣe pẹ̀lú age pẹ̀lú ọdẹ́ṣẹ́yà àbáà ní ká lọ ọmọ o ká kí ìrun lọ́jọ́ léyá òun ní nǹkan àkọ́kọ́ tá a fi máa ń bẹ̀rẹ̀ ọdún gẹ́gẹ́ bí mo ṣe kànú àdìsí lẹ́ẹ̀kan yẹn táwọn bí àtàlà ń sọ bẹ́ẹ̀ ń tá a fi ni pé kí ni hukumu sọ̀lá tẹ̀lẹ̀ ẹ̀dá àwọn kan ní ọ̀ràn yẹn ojúlówó ní fárúgbọ̀ àì ọ̀ràn yẹn ojúlówó bẹ́ẹ̀ individual gbọ́dọ̀ ṣe àwọn kan ní fárúgbọ̀ kìfáyà ni ìyẹn ní communal obligation bí irun kákìrún jẹ̀mọ́zà nǹkan kan báwọn fẹ́ẹ́ táwọn tí àwọn aláàdábù lè káàfí sufficient number of muslims tá a bá ti lè rí irun ká mùsùlùmí tó tó tí wọ́n bá ti lè kírun ibi àwọn àlùkù wọn láì tẹ̀lẹ́fẹ̀ àwọn kan sọ báwọn àwọn kan ní súnà tó mọ àkádà ni wọ́n ní súnà tá a kàpá máa ní ọ̀rọ̀ ti mélòó báyìí tó ti mẹ́ta kálukú wọ́n dẹ̀ máa wọ̀ wọn wá ṣùgbọ́n ká kẹ̀ ìfojú wò pẹ̀lú àwọn ẹ̀rí wọn tèmi ti kà torí mo fẹ́ round of life ẹ̀ èyí tó súnmọ́ jù tó rinlẹ̀ lọ́rọ̀ àwọn onílẹ́mọ̀ òun ni pé ìrun ibi ọdún ọ̀ràn èèyàn ni tí ọba ti wá jọ̀rọ̀ èèyàn tán yóò jẹ̀bi súnà tó mọ́ àkádà yẹn tó dáwọn àbọ̀ àmọ́ àwọn ẹ̀rí wá tó nípa ni kódà ṣé kùlù tó àmì ìbùdó tẹ́lẹ̀ yàrá fún ọwọ́ lọ bàbá ìbùdó tẹ́lẹ̀ yà ní àlàyé ágúmẹ́ǹtì tó àwọn ẹ̀rí táwọn àfọ àyẹ̀mọ́ àyẹ̀dẹ́ káwọ díẹ̀ ń àwa náà lè rò pé ah irun ibi kìí ṣe táwọn afọwọ́ yẹpẹrẹ mú lóòótọ́ wọn lọ́wọ́ ní fasọ́ọ̀lì ní bí ha ẹ kí irun fọlọ́ wọn lọ́wọ́ ní amúrú ni. wọ́n ní ẹnìkan tó náà tún nàbí ọ̀sán kìlẹ̀ ẹ̀dẹ́ yìí ìrun wákàtí mara àrùn ṣẹ̀rí ọ̀sọ́ pé dandan táwọn obìnrin ọlọ mọ́sálásí lọ kírun ṣùgbọ́n ọ̀rọ̀ ibi àmẹ́bí ni ẹtí táwọn obìnrin ọjáde tẹ́ ẹ dórí àwọn arúgbó àwọn obìnrin tó lóyún sínú obìnrin tó ṣẹ̀ṣẹ̀ bímọ ọlọ́mọge obìnrin tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ọmọ kékeré àgbàlagbà àmẹ́bí ni gbogbo wa ní ká lọ yìí gbogbo wa pátá ní ká lọ sí ẹ̀yìn gbogbo wa ní ká lọ ẹ̀yìn jẹ́mẹ̀ẹ́jà máa wo àáfàá ní ẹlẹ́kẹrin tí ibi e mọ́sálà yẹn náà tí mo fẹ́ yanjú torí pé ìrun iléyá lọ́dún ọjọ́ jímọ̀ lọ́bọ̀ sí ń sọ̀rọ̀ díẹ̀ náà lórí insha tí ọjọ́ jímọ̀ àtọjọ́ ibi papọ̀ sọ̀rọ̀ àwọn tí ibi e bá papọ̀ mọ́ jímọ̀ gan jímọ̀ ibi e àmọ́ jímọ̀ ibi kéèyàn ó fi kírun láàárọ̀ tí ó sì lọ kí jímọ̀ kí èsì lọ́dọ̀ tọ́jẹ́ pé mùsùlùmí gidi alùsùn náà dùdú ni ó kírun yìí kò sí ní lọ kí jímọ̀ bẹ̀rẹ̀ pé mọ́sálà ní ìfún bẹ́ẹ̀ ńgbà máa débẹ̀ ṣé yóò kì zúrí àbí yóò lè kí zúrí ńgbà máa débi mọ́sálà ni tí ìdí àti jímọ̀ lápàdé irú ẹ̀ lọ́sẹ̀lẹ̀ lọ́dún yìí fourteen forty one ó sì máa ṣẹlẹ̀ láwọn ọdún kọ̀ọ̀kan tí máa fa argument lórí social media táwọn èèyàn máa fa kò tó téèyàn máa fa ìṣe ọ̀gẹ̀dẹ̀ ni kò tó tá àyàdà sí èyí tó bá ti wà convince ṣe ọlọ́run yọ̀nù sí ọ lórí ẹ̀ àwọn àfáà ní ìdí ìtọ́já sí wípé tí dímọ̀ tọjọ́ rẹ̀ yàn lọ́sọ̀ọ̀sẹ̀ tó bá bà pàdé ìdí ọ̀dẹ̀ yọ rẹ̀ ń dá dímọ̀ kékeré sọ̀rọ̀ yàn mọ́ bóò ní tí èso pé ń àwọn àfáà náà tún wà àtàwọn ẹ̀rí mi àtàwọn ẹ̀rí mi àtàwọn ẹ̀rí mi tí wọ́n tún mú wá pé ah, ìyẹn ni ó fà tọ́já sí wípé wà ṣùgbọ́n wà fún àníbo láti wá máa kí eid àsìkò wo láàmà kí màá yanjú yẹn náà ṣùgbọ́n lásìkò tá a wà yìí gbogbo ayé náà experience covid-19 kọ́lọ̀ kó bá ní mú àìsàn corona àìsàn corona virus kọ́lọ̀ bá ní mú lọ kò rújú pé àìmọye nǹkan òun ló ti bàjẹ́ o kò rújú rárá o àìmọye nǹkan ló ti affect nínú ètò ọrọ̀ ajé nínú ètò ẹ̀sìn nínú ètò lọ́kọláyà nínú ètò dídọ́mọlúàbí ètò jẹ́ ẹ̀mú ní nàìjíríà ti wá táwa ń sọ̀rọ̀ etí àwọn aláṣẹ wa tí wọ́n ń darí ètò ẹ̀sìn ní orílẹ̀-èdè ìtàn fún ìta ni pé kí àwọn mùsùlùmí ò kírun ìdí láwọn mọ́sálásí jímọ̀ wọn kí wọ́n dé ọ̀gáàpù àwọn covid-19 protocols bíi pé kálukọ́ fọwọ́ rẹ̀ lu sanitizer fi nǹkan bo ojú rẹ gbogbo àwọn nǹkan yẹn mọ́ra wọn bo imú rẹ mọ́ra wọn kálukọ́ ọ̀bùdáwọ̀fẹ́ ọlọ́run jẹ́ káìsàn bú kò ní jẹ́ kó ṣe ẹnì kọ̀ọ̀kan wa jàmáà tó bá wá rí bẹ́ẹ̀ irú nǹkan mọ̀ sí covid-19 alákọ̀ọ́kọ́ ìbò la fi máa ń kí ìran eight kò rújú pé ní tó wà ní oṣù náà tó rinlẹ̀ òun ni ká ti ní mùsọ̀lá ká ti ní pápá pápá ìdì àwọn àwọn àlejò sọ̀rọ̀ láàrọ̀ sọ́lá bó ṣe jásí pé kákìrò ní mọ́sálásí màdínà mọ́sálásí ànàbí tó wà màdínà ó lóore ju mọ́sálásí mi lọ nílọ́pọ̀ ẹgbẹ̀rún ànàbí ó fi mọ́sálásí ẹ̀lẹ̀ yóò lọ kí ibi ní mọ́sọ́lá ààyè kan yà sọ́tọ̀ fún kíkìrùn ibi ṣùgbọ́n tó jò bá rọ̀ àbáwọn nǹkan ní ìṣẹ̀lẹ̀ àwọn àfààlà lè kinu mọ́sálásí ibùkọ́mọ̀ sí covid-19 kí ló fà ní wípé ẹlòmíì kò ní farabalẹ̀ fún mọ́ yọ́ ma wá fẹ́ lo agídí láti ma kí ìdìnú nínú tí bàbá àti kankan lọ rọ̀mọ̀bọ́n tí sábà torí ẹ̀yà ni kọ́lọ̀ wọn bá ní káìsàn búlọ̀ ní láti ma kí ìdìnú mọ́sálásí tá ń sọ fún ọ̀pá àlẹ́ kí ìdì mọ́sálásí alẹ́ kí ìdìnú mọ́sálásí ibù kọ́mọ̀ sí covid-19 tó jò bá rọ̀ kọ́ kí kálukú ọ̀lẹ́ lọ sí kí ni o mùsọ́lá ààyè pápátá sí máa ń kírun ẹ̀yin mùsùlùmí ọkùnrin jẹ́ láwọn mọ̀sáájì ẹ̀yìn ìmáàmù tí ó kírun fún yín tí ó sì ṣe gbogbo tó wáyé ìyàtọ̀ kẹ̀ ni pé tó bá jẹ́ pé mọ́sálásí láti fẹ́ kírun tá a bá ti wọnú mọ́sálásí ká tó jókòó a sì náà sílẹ̀ aráka méjì tahiyatul masjid ṣùgbọ́n tó bá jẹ́ pé mùsọ́lá ààyè gbá sátápá tí máa kírun tá a yà á lẹ̀ ni a ní ṣe náà sílẹ̀ kankan á jókòó ni a lè kírun ibi nínú mọ́sálásí tó sì ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lójú ayé àmọ́bí sallallahu alaihi wasallam ṣùgbọ́n àwọn tó bá wà ní Mákà tó wà ní Mákà al-afdol as-salatu fil masjid al-haram mọ́sálásí ọlọ́run tó wà káàbá làwọn ti kí wọn ìyẹn ló lóore jù wọn ò ní lọ kí wọn ní kí ni o mùsọ́lá kankan kápọ́gbọ́n ní òye àsìkò tá a máa ń wá kírun ìdì a máa ń kírun ìdì nígbà tó bá já sí wípé oòrùn ti yọ báadà irtifa ìṣàm kí dàrú mọ́ oòrùn ti yọ òun ó ti wá mú òun ó ti gbẹnu sókè ṣe déédéé ọrún fà kan bàbá Muhammad bin sọ́lẹ̀ àgùsẹ̀mí nínú tírà àwọn ṣẹ́ríhù rìyáàdì sọ̀lẹ̀hìn nínú ṣẹ́ríhù rìyáàdì sọ̀lẹ̀hìn bàbá ní ìtòòrùn fi lè gbẹnu sókè ṣe déédéé ọrún fà kan wọ́n ní káfíwé bíi rúgbó sáà bíi ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún fifteen minutes so bẹ́ẹ̀ bá rí pé òòrùn yọ lásìkò òòrùn yọ ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lẹ́yìn ìgbà tó òòrùn bá yọ ti lè bẹ̀rẹ̀ sí ní kírun yìí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lẹ́yìn ìgbà tó bá yọ ìrun yìí ti bẹ̀rẹ̀ ìjàmọ́ ẹ̀já gbọ́yé dáadáa ààwẹ̀ wọ́n fẹ́ kó òòrùn ṣe déédéé èyí bíi ọrún ṣùgbọ́n tó bá jẹ́ tilé yá wọ́n fẹ́ ká tètè kírun ká lè lásìkò sọ́pọ̀ sáàtì payàn torí pé àmì jẹun lọ sí édì ilé yá ajẹun lọ ibi ìtúnu àwẹ̀ ajẹun ilé yá àmì jẹun inú fìfo òun la gbé lọ ẹ̀yìn wọ́n fẹ́ ká tètè kírun a lè padà wálé ẹni tó bá fẹ́ pa ẹran léyá iye tó dáa jù ni wípé yá kúlù mélòó òbẹ̀ ìjà tuntun yóò wà á jẹ nínú ẹran iléyà rẹ̀ yẹn tó bá rọrùn tí ó bá dẹ̀ rọrùn kó jẹ tó bá bá ń lé ìbá jẹ rẹ̀ ìbá jẹ sóbò ìbá jẹ búrẹ́dì àti tíì. ìjàmbá ẹ̀já bú àwọn mọ̀sáìlù tá à yọ ní kọ̀ọ̀kan ìyé àwọn tọ́rọ̀ mọ̀dán wa òun là ń yanjú yìí kọ́lọ̀ ọba àlekè ọlá kójú wúlò fẹ́ǹsì ń sọ àtàwọn tá à ń gbọ́. àáfàá ní tó bá ti wá rí báyìí ìtúnu ààwẹ̀ òun lè pẹ́ díẹ̀ ní déédéé ọ̀rọ̀ pàdé bí kí ṣe bí ọgbọ̀n sábà lọ́rọ̀ àsọ́jà lòfè ní ọgbọ̀n ṣẹ́jú lẹ́yìn ìgbà tó rùn bá yọ ilé yá bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lẹ́yìn ìgbà tó rùn bá yọ. so ká kí àtìlẹ̀ kí ìrún lé yá wa irú àsìkò tá a wà ní ìsìn láàrin bíi between seven seven thirty eight ó ti tó kéèyàn kírun ibi ilé yá kí kálukú ó lè tètè lọ sí kéèyàn ilé kálí lọ pa ẹran léyà kò ní ẹ̀dá káwọn wá sílẹ̀ ibi léyà bíi nine ten eleven nílẹ̀ yorùbá ti wá ń bì ní ìmọ̀lú mi ò mò ń mọ ìlú tí mo ti ń sọ̀rọ̀ àsìkò tó rùn yọ àtàsìkò tá a lè kírun òbí yẹn bá kírun níbi kọ́tà àtàfẹ́hùn lásìkò ọwà òkè léyìn kiri seven thirty ó wà bí léyìn kiri seven náà ó ti tó lásìkò yẹn tẹ́lẹ̀ kájú kó tètè múra á sì lọ ibi á kírun á padà wálé á bẹ̀rẹ̀ àwa náà lágbàdún ọdún wa náà sòtòrí náà àsìkò tá a máa ń kí ìrun iléyà nìyí. tá a bá ti wá gbọ́ ilé yìí náà yé yọ̀ọ́ wà á lọ síbi bó o la ṣe múra lọ sí ìdì. alákọ̀ọ́kọ́ ni pé wọ́n fẹ́ ká wẹ ìdì ọ̀ràn yẹn irú ìwẹ̀ tá a máa ń wẹ̀ tá a bá ní jẹ́nàbàlà irú ìwẹ̀ tá a máa ń wẹ̀ lọ́jọ́ Jímọ̀ àwọn ìwẹ̀ ọ̀ràn yẹn tí èso wẹ̀ kẹ̀kẹ́ àtọ́ṣe tó bá wá wẹ̀rẹ̀ ọ̀ràn yẹn táwo o lè wẹ̀ kẹ̀kẹ́ àtọ́ṣe tàbí bẹ́ẹ̀ kọ̀ọ̀kọ́ kọ́ wẹ̀ kẹ̀kẹ́ àtọ́ṣe kó o fi ọ̀ràn yẹn lé kò sí èso yẹn ṣe ń bẹ̀ tí ọba ṣẹlẹ̀ àná torí pé mo sọ́gbà wá ní pé àfọ́ àwọn Umar kánà yẹ̀gbọ̀n tẹ́sílù àfọ́ àwa wẹ̀ lọ́jọ́ ọjọ́ ọdún òtún ààwẹ̀ síwájú ká tó lọ sí prayer ground àfọ́ àwa ọmọ Abu Talib náà dẹ̀rẹ̀ wọ́n ní wọ́n bi àwọn náà sún ya Aliyu ibn Abi Talib radiyallahu anhu ànìlùbù <clears throat> àbá wa yìí pé yàwó ìjùmọ̀ à ọjọ́ ọjímọ̀ ọ̀dà kàwé yàwó mọ̀ àrọ́fà ọjọ́ àràfà kàwé ìrọ̀rẹ́ yẹn bákan náà yàwó mọ̀ nàhàr ọjọ́ ọléyá wà yàwó mọ̀ ìfẹsẹ̀ ọjọ́ ọ̀túnú àwẹ̀ náà wa yìí nà sọ́bà yẹn ó pọ̀ sí pé káwa náà wẹ irú ìrọ̀rẹ́ yẹn tá a máa ń wẹ̀ lọ́jọ́ àtàwọn àsìkò ẹlẹ́kejì wà Kasi sì wọṣọ tó dáa jàmọ́ ẹgbọ́ yìí aṣọ tó dáa kámúra lọ́nà tó dáa kódà àwa tá a jọkùn ṣẹ̀rí àyọ̀ǹda fún wa ká lo perfume àwa tá a jẹ́ ọkùnrin ká lo perfume ká wọṣọ tó dáa tẹ́ ẹ báwo láàrin wọn sọ pé ká tuntun ẹ̀yin tọ́lọ ń bá bò láti rí tẹ́ ẹ rówó ra tọ́tọ́tọ́ ẹ̀sìn alhamdulillah ìwọ tó tọ́ rówó ra tọ́tọ́tọ́ alhamdulillah ṣe bá ń bẹ láyé sókò àwọn ẹ̀wọ̀ tọ́tọ́tọ́ ẹlòmí ò ní lọ kí ni òjò lọ yídì ní lòun ò rówó aṣọ tuntun kí ni jẹ́ tuntun ìlò òye kó tó di ẹwọ lòdì wọn lọ lọ yanu wọn lọ sí sòtòrí náà àyín tọ́lọ́ bá wá láti nínú o pàápàá ọjọ́ mẹ́wàá tá a ara àwọn ọjọ́ tó fẹ́ ká máa náwó tó pọ̀ bẹ́ẹ̀ ni ẹ ra sọ fáwọn ìyàwó wọn náà ẹ ra sọ fáwọn bàbá yín àti ìyá yín àwọn náà níbi ẹ̀rà fún wọn ẹ̀rà bàtà fún wọn ẹ̀rà glove fún wọn ẹ̀rà sọ́ọ̀tì fún wọn ìyàwó rẹ̀ ń lo nìkọ́ọ̀bù ra nìkọ́ọ̀bù fún ìgbóhùn ìyàwó rẹ̀ ń lo làbọ̀nù tó dáa fún tí ò ní sí òwò rẹ̀ lẹ̀ tí ò ní transparent ẹ̀jẹ̀ bá lówó lọ ẹ̀rà àwọn ìsọmọ́fisọ́rùn ìsọmọ́fisọ́rùn ọwọ́ gbogbo ẹ̀ ẹ̀rà fún wọn ìyàwó rẹ̀ ni àwọn ọmọ rẹ̀ ṣùgbọ́n ẹ má jẹ́ wọn ó fi gbogbo ẹ̀ rán o abẹ́ ẹ̀já àwọn ọkùnrin nìkan ká lo pẹ̀fúm kó bẹ́ẹ̀ máa lo pàfúmù olóòórùn dídùn lọ ibi o kó sì máa lo gan tó bá ń gbóde lè kọjá àwọn èyí kọ́ ọmọ ṣépè fún ni wọ́n á dẹ̀ mọ̀ sọ pé oníṣìí náà ni ọ́ so ká múra lọ́nà tó dáa ká wọ sọ gidi ká wọ bàtà gidi ká wọ sọ́ọ̀sì gidi ká dé fìlà gidi ká múra ká mọ̀ pé òní lọ́jọ́ ọdún wa ìwọ tó ọba tó rà tọ̀tọ̀ tó ń tó ń tó ń sọ kò tó ń kíyàwó torí ẹ̀ lọ́ọ̀kì tó ti lé ní ìsìtẹ́nà wá bára yín jà ẹ̀rin ọ̀rá sọ fún mi ọ̀rá bàtà fún mi ògbìn mi nú tẹ́nà wá ṣépè fúnra yín kò tó bẹ́ẹ̀ o ọlọ́run sowó lẹ́ẹ̀mí o yọba ní ká covid 19 lọ bẹ́ẹ̀ bára sọ lọ́dún ẹ̀ẹ́sùn sáì mọ iye iléyà tẹ́ẹ̀sùn ra o ẹ̀nà jù ọ̀dà fámìlì yín rú o ọlọ́run sọ àmọ́ wa o. bákan náà òun ni pé ibi ti iléyà àti láàmì jẹun lọ ágbáwò lọnu tìtúnà àwòlá máa ń jẹun lọ bá jẹ sámúrù gbogbo eléyìí náà wà àwa ìyàwó wa ọmọ wa gbogbo fámìlì wa ká kó wọn jáde àfa wa ibùdó ọ̀rẹ́ báwọn ọlọ́ọ̀bá ni yọnu sí wọn wọ́n gbà wá wọ́n ní ká àná lọ sí àṣọ sọ́mùlà كان يخرج في العيداء مع الفضل بن عباس وعبد الله والعباس وعلي وجعفر والحسن والحسين وأسامة بن زيد وزيد بن حارثة وأيمن بن هم أيمن رافعا صوته بالتهليل والتكبير رافعا صوته بالتهليل والتكبير àwọn nínú àwọn tó ń gbé lọ́dọ̀ ànàbí mo dá akọ díẹ̀ nínú wọn ànàbí ó káwọn ìyàwó àwọn ọmọ àwọn ọmọ ọ̀dọ̀ àwọn ọmọ ọmọ àwọn ọmọ ìyàwó tó fẹ́ tọ́jẹ́ pé wíńdò ni wọ́n tọkọ wọn ti kú àbí dàgbọ́sí ni wọn ànàbí ó kọ wọn lọ ibi wọ́n mọ̀ wá sí Allahu Akbar Allahu Akbar wọ́n mọ̀ sọ fọ́lọ́n tóbi wọ́n mọ̀ dúpẹ́ fọ́lọ́n àwa náà mọ̀ lọ a mọ̀ dúpẹ́ fọ́lọ́n a mọ̀ wí sókè kìí ṣe bíbí àwọn ọjọ́ yẹn àfọ àwa wọ́n sàlàyé mọ́sálà ìṣẹ̀ àdíyà ni kìí ṣe tẹ́yọ̀ máa pèèyàn ló bíbí à ń torí ẹ̀ ọ̀rọ̀ umar abdullahi bin umar bin amadi àbáwọn yẹn wọ́n máa wí sókè rọ́ọ̀fì ansọ́ọ̀sà wù jẹ̀mọ́ sóyà bí òye ìmọ̀mọ́ aṣọ́kà làgbá ní hasan àdìsí yẹn ìmọ̀mọ́ báyà kí gbà wá amadi àtàwọn bá ń yọ ọmọ lọ Allahu akbar wọ́n ní kò sábìsì kan tó nílẹ̀ ẹ máa gbọ́ mi o kò sí àdìsí ẹyọ kan tí ìsìnmẹ́ẹ̀bì ẹ̀ lálàáfíà àdọ̀dọ̀ àmì lórí kíni síyàgò tẹ̀kídẹ̀ bó láti wí ṣùgbọ́n a rí àwọn àfáà ọ̀rọ̀ àwọn tàbí tó rìnrìn lórí bò láṣù máa wù hàn táwọn tàbí òun láwà gbólé lórí tó láwọn mẹ́jọ máa kéwàá náà bì ṣùgbọ́n àtàwọn pé ká mọ̀ sọ pé Allahu Akbar ká mọ̀ sọ pé Ọlọ́run tóbi ká mọ̀ sí láì láì làláwò ká mọ̀ dúpẹ́ fọ́lọ̀ gbogbo eléyìí rẹ̀ ìtọ́ba wù wá ní ká mọ̀ wí ló fi já sí pé ń gbà yẹn la ilaha illallah bá a ti bẹ́ẹ̀ bàbá tó máa ń fi àwọn wákàlù àti òpópó mọ́kà àmọ́ róró àlùjánnà nílé wa gbogbo àwọn orí yorùbá yìí òpópó mọ́kà àmọ́ róró ṣé wọ́n dé mọ́kà ní ìgbà gbèsè òpópó mọ́kà àmọ́ lóòótọ́ táwa lóòótọ́ nàìjíríà ti kọ́ máa mọ́ gbogbo àwọn òpópó mọ́kà àmọ́ róró ẹ fi àtẹ̀síbí wà tàhálíl wà tẹ̀kbír òun ní káfíń pléṣe nínú tọ́wá ara àwọn mẹ́rin sànàbí sallallahu alaihi wasallam tó ní ẹ lọ gba kùránì lẹ́nu wọn òun ni àfọ àwọn Abdullahi ibn Mas'ud nínú táwọn máa ń wí tán bá ń lọ yídì àdìpá fún mẹ́rin rántí ọ̀rọ̀ láwọn ọjọ́ ọléyá torí pé Allahu Akbar tó ní àwọn ẹwí yìí wọ́n ló pín sí méjì àtẹ̀kbírù lè wà tẹ̀kbírù lè mọ̀kọ́jà àtẹ̀kbírù òun ni Allahu Akbar sápáná èyí òun la máa ń bẹ̀rẹ̀ láti Dhul Hijjah wà kùlẹ̀ hijja wà láti bẹ̀rẹ̀ yàn ṣùgbọ́n àlùmọ̀kọ́ jà èyí pàtẹ́ ní pàtẹ́ àmọ́ wí lọ́nà tí èdè ọ̀dí pàtẹ́ kùlẹ̀ hijja o ṣùgbọ́n kò kọ́ jà díẹ̀ òun ọ bẹ̀rẹ̀ láti lè tó tọ́pọ̀lọpọ̀ àwọn onímọ̀ sọ láti fájírù yọmi àrọ́fà ìrún àsùnbá àtàkì ìjọ àràfà lọ́ndì náà àmọ́ wí yàn lẹ́yìn ìrún bábà sọ̀làwà lẹ́yìn àwọn àrùn tá a máa wí kí wá ní gbólóhùn tá a fi máa ṣe Allahu akbar Allahu akbar gbólóhùn méjì wà bí táwọn àfáà tí wọ́n kọ wá tàbí ká sọ méjàdì mẹ́ta nínú tàfà wáyé ló mọ̀ sọ̀rọ̀ òun ni káwọn sọ pé Allahu akbar Allahu akbar lẹ́ẹ̀mejì la ilaha illallah wallahu akbar Allahu akbar walillahil hamdu tàfà wáyé ló mọ̀ sọ̀rọ̀ dùnú ẹ̀rì mọ̀sọ́nàkù àfáàwà ibn Abi Shayba mọ̀sọ́nàkù ibn Abi Shayba Allahu akbar Allahu akbar lẹ́ẹ̀mejì La ilaha illallah wa ẹ̀jẹ̀ tí wáwù wáwù àtìkọ́ àmẹ́ wallahu akbar Allahu akbar lẹ́ẹ̀mejì wà nílá lẹ́ẹ̀kan sí ẹgbẹ́ nínú tán gbà lọ́dọ̀ wọn tó tẹ̀sẹ̀ wà nílá ṣùgbọ́n àwọn afọ àríkà bá sọ Allahu yẹn di mẹ́ta wọ́n ní amúrù fi ìwà àfẹ́ sí ìfà tá a bá sọ di mẹ́ta kò sí tó burú mbẹ́ ibi ìbò ni la ilaha illallah kò sí tó burú mbẹ́ àwọn àwọn tẹ́sí ànábì bá ti kọ́ abẹ́ká máa ní tẹ́sí bíi ọlọ́run tóbi tààlì ọ̀kan òṣèlú ọlọ́run kábẹ̀ máa ti tààmìd kámọ̀ dúpẹ́ fọ́lọ́run ni kálukú wọn wá lo bí wọ́n ti gbọ́yé àgbọ́yé táwọn sàábẹ́ ìtìrè ó wà aflam ó fi wá lọ́kàn balẹ̀ ju kémi ọkẹ̀ yẹn sì mi lọ nígbà àti rí àwọn àfáà àti rí àwọn narrations traditions actions látọ̀dọ̀ wọn àfọwọ́ ẹ̀bùn Abbas àwọn sọ pé Allahu akbar Allahu akbar Allahu akbar àwọn òbí lẹ́ẹ̀mẹ́ta walillahi alhamdu allahu akbar wa ajalu allahu akbar alama hadana àfàwà ibn abbas àwọn náà máa wí ni ìmáàmù báyà ti gbà wá jama àtórí mail náà tó ti yé atókèké ni o àárí mail ṣùgbọ́n torí àsìkò káfà máa sọ pé ọlọ́run tóbi ọlọ́run tóbi a máa wí láwọn ọjọ́ yìí ó bẹ̀rẹ̀ láti ìjà wa ṣùgbọ́n láti bí ijó àràbá lọ àtúnlẹ̀sọ́ dẹ́yìn ọ̀run tá a máa wí tá a fi máa dúpẹ́ fọlọ́n pé à ń sọdún á dẹ̀ wí di àlàáfáàrì èyí tó nílẹ̀ dùn náà ní mímọ̀ tí má ní máa kókò àwọn fìlà àfùwà yìí lè mọ́jà ètò ọ̀rọ̀ náà lọ á máa wí tí èdè àlàáfáàrì ásírì ní ọjọ́ kẹtàlá oṣù dùnìyà eléyìí òní tó nílẹ̀ jù náà táwọn àfáà sọ ẹ tó bá bẹ̀ lọ ibi ìtọ́jà bìí kámọ́ gbàgbé bọ̀ mọ̀kọ́lá fásitì tọ̀rí àfihàn àfáwà jáde ọ̀nbẹ̀ lórí ilé fánàbí àsálà sábà ti lọ ibi kọ́lá fàtọ̀rí ànábì ní tó bá gbà lọ́kọ́ ní ọgbà bọ̀ tó bá rọrùn bẹ́ẹ̀ tí ò bá rọrùn tẹ́ẹ̀fẹ́ ibi tá a gbà lọ one way traffic náà ní kágbàdé náà bọ̀ kò sí tó burú bẹ́ẹ̀ mọ́ngò kárí lọ́gbà àbí ti jáde òní wa kódà àbúrò rẹ̀ náà gbàdí ìtì wa pé tí kálukú ó ní yàrá àtàlà ń gbà lọ ibẹ̀ kọ̀ ní ọgbà àwọn sàdé kan súnmọ́ àdàbí kan sọ́jú ẹ̀mí yẹn so ìyẹn ni tó dáa káwa náà ṣe tọba rọrùn bẹ́ẹ̀. bákan náà tọba rọrùn kẹ́kẹ́ fẹ́ kírun òjìnà káàrin lọ ibi ọbẹ̀ tàbí ká gbọ́n mọ́tò lọ ọ̀tẹ́ kẹ́kẹ́ sí lọ kírun dè ẹ̀gbọ́n ọ̀kadà yín ẹ̀gbọ́n ẹ̀sìn yín tẹ́bá lẹ́sìn ẹ̀gbọ́n mọ́tò tẹ́ pé bàálù so ká sì máa tábà wọ́n fẹ́ ká tètè dé mọ́tàláṣí ẹ̀yìn tábà dé bẹ́ẹ̀ ká rí pé ní ìtọ́bájá sí pé prayer ground àmọ̀ṣẹ́ aláàpọ̀lọ́ apá ẹ̀jẹ̀ tí mọ́sálásí òun ni a ti tàhíyá sí ìmọ̀sí náfìlà méjì tá a fi máa ń kí mọ́sálásí kò sí náfìlà tí mọ́sálásí mọ́sálásí nìkan láti fẹ́ kí ibì ní ọ̀fà káfẹ́ rákà méjì tá a fi máa ń kí mọ́sálásí ẹ̀jẹ̀ pé prayer ground ni a jókòó lánàá rántí ọlọ́run ìròyìn bíi láàbà wà láàyè kọ́ mọ̀ àìpé ìrọ̀ àìpé kà mọ̀ kódà wọ́n ní òṣìṣọ́ láàtújà ní àṣẹ láàtújà kí wọ́n láàgbọ̀rọ̀ sọ bẹ́ẹ̀ kálukó jókòó ni ìmáàmù dé báyìí kò sí pé yọya alágbára àdúgbà ìmáàmù dé yóò sì bẹ̀rẹ̀ ẹ̀rọ fún wa bó wà ní kẹ̀síyàtù sọ̀lá àtẹlẹ̀ àyè bó la fi ń kírun àyè èyí tó rinlẹ̀ jù ọ̀rọ̀ àwọn onímọ̀ ṣe sọ́nà bíi mẹ́ta mẹ́rin márùn-ún ṣùgbọ́n èyí tó rinlẹ̀ jù tó jẹ́ pé àwọn àhàdíìsì tó wá látọ̀dọ̀ ànábì àṣàlà àlàyé tó tó rinlẹ̀ jù tọ́pọ̀lọpọ̀ àwọn onímọ̀ sọ òun ni mo fẹ́ sàlàyé fún wa torí àsìkò tí ó sì ìmáàmù tó fẹ́ sínú fún wa ó ti dé rákà méjì la máa ń kí fúnra ẹ̀yìn bó ṣe wà náà àdìjà fáwọn abúlé ìbúdó wọn pé sọ̀láàtù rẹ̀ ẹ̀yìn rákà àtà tó sọ pé tàmámùn ghayru qasrin aláàlú sani nàbí yìí kan rákà méjì láti fún ibi kò rújú rákà alákọ̀ọ́kọ́ ìmáàmù yóò ṣe Allahu akbar aláàbáwò yẹn lákàtọ̀ tẹ̀kìbírọ́tù ìṣẹ̀rọ̀m aláàbáta wọn kọ́ sí inú òun òun náà tẹ̀kìbírọ́tù ìṣẹ̀rọ̀m ibẹ̀ ló ṣe duawul fita àdúrà tá a fi máa ń fìrun subhanaka allahumma bihamdika wa tabaraka smuka wa ta'ala jadduka wa la ilaha ghayruka ìmọ̀mọ̀ wà tó ṣe Allahu akbar mẹ́fà ní ìkún yóò jẹ́ méje yóò jẹ́ Allahu akbar méje Allahu akbar yóò ṣe duawul fita lẹ́yìn tàbá kọ̀ọ̀kan Allahu Akbar Allahu Akbar Allahu Akbar tí ó fi pé mẹ́fà kan alákọ̀ọ́kọ́ yọ jẹ́ méje papọ̀ inú kọ́wọ́ mọ́ọ̀mù kó ṣe náà àwọn kan tàbí kó ṣe kí ni o èjìká méjèèjì lọ́lọ́ ṣùgbọ́n sọ́kọ̀ wa ni pé méje ni ó ṣe mọ́sálà ní jáde láàrin ṣé gbọ́wọ́ òkè níbi kọ̀ọ̀kan àbí gbọ́wọ́ òkè ọ̀nbẹ nínú àwọn onímọ̀ wọ́n ní yóò máa gbọ́wọ́ òkè ọ̀nbẹ nínú àwọn onímọ̀ wọ́n ní ò ní gbọ́wọ́ kankan òkè tó bá ti lè ṣe àwọn ọ̀wọ́ alákọ̀ọ́kọ́ tó bá ti lè gbáwọ́ mọ́yà báyìí wọ́n ní ò ní gbọ́wọ́ òkè mọ́ ẹnu lásán ni wọ́n máa sọ̀rọ̀ Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar wọ́n lẹ́nu ni wọ́n máa sọ̀rọ̀ ìyẹn ló fẹ́ ẹ̀rìnlẹ̀ mọ́sálà ní ìtọ́jú jáde ńlẹ̀ yẹn láàrin àwọn tẹ̀kìdìrọ́ọ̀t ṣé ìrántí ṣé àdúrà kankan àbí zikiru ìrántí ọlọ́kan bẹ̀ tá a ṣe látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam kò sábìísì kankan tó rinlẹ̀ tó ní àdúrà báyìí lẹ́ṣẹ̀ láàrin ṣùgbọ́n akẹ̀rì inú àwọn sàbí ẹgbẹ́ àwọn ọ̀nà sáyébù báyìí kò tó ń téèyàn ọmọ jà sí mọ́sálà ìtìtì àdíyà ni jàmọ́ mọ́sálà ìtìtì àdíyà mọ́sálà táwọn sàábé táwọn náà ṣe ti àádùn wọn ni láti rí pé Abdullahi ibn Mas'ud wọ́n ní pé òun sọ pé báyìí náà kúlì tẹ̀kìdì ìrọ̀táì hamdulillah hamdulillah láàrin Allahu Akbar kọ̀ọ̀kan a lè máa sọ pé alhamdulillah alhamdulillah wà sànáwó alàlá a lè sọ pé ẹ̀yìn fọlọ́ kí ni túmọ̀ rẹ̀ Allahu Akbar subhanallah walhamdulillah Allahu Akbar subhanallah walhamdulillah kò ní wí òkè jẹ́jẹ́ ni o Allahu akbar subhanallah walhamdulillah jẹ́mọ́ sórí àbí òye àfọ́ ibnu Mas'ud àwọn a máa ṣe báyẹn ó yẹ àbí òye bá mi àfọ́ àwa ibnu Mas'ud wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ ẹ̀rí tó sàbí sọ fún wa tó ń bíbí àní wọn táwa náà bá dẹ́gbẹ́ pé ó ń ṣe díkìrù láàrin alágbàrún òṣèré bíbí ọ̀rọ̀ ìgbìyànjú ni ọ̀rọ̀ ìgbìyànjú mọ́sálà kò tó fẹ́ wà bá ṣùgbọ́n lódodo àríkà nàbí máa ṣe bẹ́ẹ̀ tó ń bá wá rí àwọn sàbẹ́ tó ẹgbẹ́ ìṣe òun láàrin allah akbar pọ̀ ẹni ṣe subhanallah walhamdulillah tó àkẹ́dà kẹ́kẹ́ tó sábà lẹ́nu tóun náà ṣe ìrántí ọlọ́run láàrin kò sí tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n àràdì ìkàkàn tó wá dà rẹ̀ lórí ẹ̀ tó ànábì dákẹ́ lórí àwọn ẹni. jẹ́mọ̀ tá a bá ti wá gbọ́ yẹn náà yéé ìyẹn ọ̀jẹ̀ ká wá wípé ìrun rákà kejì ńlá fẹ́ dé báyìí rákà kejì sẹ̀fì ìmáàmù ó dìde láti asoke wá sókè yóò ṣe Allahu Akbar wá sókè Allahu tó wá sókè àmì ìkà lẹ́yìn ìsọ́ wá sókè òun ti wá dúró tó ti wà mu'tajilan qa'iman yóò wá ẹ̀sẹ̀ ṣe Allahu Akbar márùn mi Allahu Akbar márùn ṣe àbá sọ mọ́sálà méjì lẹ́ẹ̀kan báwọn àìdá kọ́ gbọ́wọ́ òkè àbí kọ́káwọ́ rẹ̀ mọ́ yá méjèèjì iru ẹni yẹn yóò wá ṣe márùn mi sẹ́wọ̀n a márùn yẹn fún èyí tó ń ṣe bọ́ọ̀lù àfọkè mẹ́fà ní ọjọ́ bẹ́ẹ̀ tó ń ṣe bọ́ọ̀lù òkè òun àní kàǹtì ẹ̀ márùn tó ṣe lórí ìdú òun òun la kà yóò jẹ́ pé Allahu Akbar méje ní rákà alákọ̀ọ́kọ́ márùn ní rákà ẹlẹ́ẹ̀kejì jẹ̀mọ́ náà nínú àwọn nǹkan tí yẹ kí ẹ̀ fúnra wa ni nínú àwọn nǹkan míì

jama ilẹ̀ yorùbá wá bì tí màmú bá bíjẹ́ tọ́mọ kùránì káàpì tẹ̀jú yìí wàláhì tó lè dìrún Allahu akbar tọ́ta bá ti alhamdulillahi rabbil alamin ọlọ́kàdé rọ́ìrì mọ́gbùgbù bí alayhim wà lọ́bọ̀ọ́lì àmì ọlọ́rẹ̀ ọ̀ọ́ wal Qur'anil majid lọ́bàǹkà lọ tẹ́lifà tí wọ́n bá sọ́lá ń ra yìí ibi ilé ìdí ọba tí àwọn èèyàn lè wá àwọn èèyàn lẹ́ni ọba wọ́n ya ọ̀lẹ́ ń bitọ̀ lọ tó bá jẹ́ bọ́ọ̀lù wọlé tó wákàtí méjì o ìmáàmù tó ń bá tí ó kà wà láì tó bá ń ka kùrá nìyà inú yóò sì mọ̀ ẹ̀dùn ẹ bá jẹ́ ni ọlọ́run ẹ ní rántí pẹ́sẹ̀ ń ronyìn ìmáàmù tó lọ́n bá ní kọjá pé súrọ́tù kọ́ ṣùgbọ́n pọ́blẹ́mù lẹ́yìn ọba ni pé mélòó ní ìmáàmù tó wọ̀n gan-an súrọ́tù kọ́ fún lórí <laughs> mélòó à ń ṣàlàyé ni pé níjọ́ tá a bá padà sí di bí wọ́n ṣe ní ká máa yan ìmáàmù wàhálà ọ̀sẹ̀lẹ̀ ńlẹ̀ yorùbá tọ́lọ́pọ̀lọpọ̀ máàmù ẹ̀mọ̀ ṣùgbọ́n ọlọ́run tàgbà bẹ́ẹ̀ ká máa ọlọ́run tó gba kájọ rí ọ̀nà ọlọ́kájọ wà lùsàn náà ìmáàmù tó bá rò kà èmi ò ní kọ́ọ̀fù lórí mi ò sì ní kọ́mọ́rù lórí ní ìtún wáyé fànàbí ka sọ́rọ́tù níbi alákọ̀ọ́kọ́ yọ sọ́rọ́tù níbi سبح اسم ربك الأعلى الذي خلق فسوى ọmọ wa kà lọ إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى ọba lọ ni ń bọ̀ bá dé bẹ́ẹ̀ kàkéjì hal ataka hadithul ghashiya ojú ìyàwó máa ìdè nìkọ̀ ṣe á ọmọ tó kàwọn náà délẹ̀ èyí ò ti ẹ̀rí ó tó wà níwọ̀n tó wọn lẹ́yìn bá tó ka fẹ́bì àti gáàsìyà náà ẹ tún ráwọn èèyàn tán já òun lẹ kí wọn ó tún máa complain kí la fẹ́ ṣe ní ìsìlámù nígbà tí gbogbo àwọn ọ̀rọ̀ wa mọ́dá àmọ̀ ta ni alágbá kílò alágbá wàlẹ̀ àti alá ìdí ìrora ní akọ́kí bó ṣe wà ní àdúgbò tí mo kà fún wa lẹ́ẹ̀kan yẹn

wàhálà ètò fi kúlò aláwòye ìrún ibi ìlànà àti àdọ̀dọ̀ ọ̀nà ọlọ́run gbà wọlé ṣùgbọ́n aṣọ àwọn tó wáyé nú àdìsí tánà bíi ti máa ń kà téèyàn bá lè ṣe bẹ́ẹ̀ ara téèyàn tẹ̀lé súnà nìyẹn kọ́lọ̀ ń kókun wa lọ́wọ́ ní orí rẹ̀ ẹ̀yìn irun lọ́wọ́ àtàn kútúbà jàmọ́ akínú tẹ́ ẹ méjìdé o ìmáàmù oṣù kútúbà kèétí kan bá rí kábíyèsí o ẹ ṣe sùúrù kí ìmáàmù ó fi ṣe kútúbà náà ìgbà tí wọn bá wá parí kútúbà tó bá jẹ́ sínú àwẹ̀ yóò ràn yín létí àwẹ̀ títú ṣàwáàrù àtàwọn nǹkan mi tó bá jẹ́ sí léyá yóò ràn yín létí pé ọdún léyá ọdún ọlọ́run ni o ẹ sọ́ra tó yapa ọlọ́run o ìmọ̀ọ́mọ́ ọba yín sọ̀rọ̀ bó o lẹ́sìn fún ẹran léyá àtàwọn nǹkan mi tó bá jẹ́ general ní ìparí jẹ̀mọ́ àti àkàmùlẹ̀ obìnrin wà sọ̀lá àtẹlẹ́yìn kọ́lọ̀ ń sákìyèsí àwọn ìyapa ọlọ́run pọ̀ táwọn èèyàn máa ń ṣe lásìkò ọdún lákọ̀ọ́kọ́ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí covid-19 ò tiẹ̀ lè jẹ́ rí mi ṣe lọ́dún ṣùgbọ́n covid-19 ọlọ káwọn ọgbọ́ yé pé ìyapa ọlọ́run pọ̀ tán máa ń ṣe lásìkò léyà lákọ̀ọ́kọ́ wọ́n máa ń ṣe kánífà láwọn ìlú tí wọ́n ń lẹ̀ yorùbá yìí kánífà àwọn ọmọ àfáà ń ṣe àwọn ọmọ ìmáàmù wọ́n ń ṣe nílùú wa ìsáàbàmọ̀ ìlú mi imam kanifa wọ́n ṣe ń bàdàn imam kanifa kanifa àwọn limamu àwọn ọmọ àmọ́ àwọn ọmọ àfáà lòdì ṣe àwọn ọmọ tọ́ọ̀bù kẹ̀kọ́ wọn ni gbogbo àwọn ìtọ́mọ̀sẹ̀ láwọn ìlú mi náà ojúde ọba nǹkan kan ọmọ ìyá kan náà gbogbo wọn o mùsùlùmí ẹ̀ má bá wọn ṣe nǹkan ọdún àtọ́pá nàbí sọ fáwọn mùsùlùmí ọdún ìjà ilé àfẹ́ ń ṣe ọlọ́run ti fi lé yàtọ̀ àwẹ̀ rọ́pò ẹ̀ má bá wọn dá sí kánífà àti gbogbo àwọn celebrations àwọn ọmọ olórin náà wọ́n ní bá ṣe máa ń fẹ̀yìn jẹ́ o Sunday tó bá tẹ̀ lọ́dún wo nìkẹ́ wá ṣe kinní kan wọ́n lè pè ní kinní kan night wọ́n sàtún ló kọ kan ọkọ àtìyàwó one five eh, ẹnìkan one thousand wọ́n sábà yí tó jẹ́ pé ọkùnrin àtòbí ní ọlọ ààyè ìsìnà wà ń bẹ́ẹ̀ gbogbo àwọn ijó ìlú eré sọmọ ṣe lásìkò lẹ ẹ mọ bá wọn dá sí o ká mọ kọ lẹ́tà sí ìdùnnú Ọlọ́run ìyọnú Ọlọ́run náà ní àwa o nínú àwọn àdánwò tí máa ṣẹlẹ̀ nu ẹlẹ́kejì ẹ̀yìn obìnrin wọ́n fẹ́ kẹ́ ẹ̀wọ̀ ìjáàbù mi lọ rìn kódà àwọn sàábé bèbè ìdáná láàyè kúnnù láhà jìlìbà tá a bá rí mọ àwọn obìnrin tí ó ní jìlìbà ànẹ́bí rẹ̀ ń tọ́ bá ní kọ́ yá yín gbogbo ẹ̀yin òbí ẹ̀rọ aṣọ gíléèsì gíní pùpíọ̀n nǹkan kàfáwọn ọmọ yín ẹ má jáwọn obìnrin kan la aṣọ wọn o àdánwò tí ń ṣẹlẹ̀ nú o ọmọ tí wọn sọ balẹ̀ yóò sọ wá àlàdé ẹ máa wo tàn mí o ẹ máa wo ẹsẹ̀ mí o wọn ò sọ wá níwọ̀n já àbúlé bẹ́ẹ̀ ṣe fáwọn ni o ni ìjáàbù o o èèyàn gbogbo ẹ̀yin òbí tẹ́ ń gbogbo táwọn ẹni tó lò já àbùkọ́ dá o ni o ọ yẹ kẹ́ ẹ máa dunnú ni àwọn ọmọ tẹ́ máa rẹ́rìn tẹ́ ẹ bá dénú sàárè o àwọn ọmọ tẹ́ máa gba láàdá lórí ẹ tì wọ́n o ẹ̀yin ẹ sọ̀pọ́ọ̀tì bá ń ṣe ẹ rà bí lè ń bọ̀ ẹ bá wọn rà balẹ̀ kí wọ́n kọ́ balẹ̀ ẹni tó àwọn kẹfẹ́ rí ọ̀la inú òsì máa bí wọn pé àwọn mùsùlùmí lọ́lọ́ ìdí nínú ìjáàbù ńláńlá ìjáàbù tẹ̀sí ní òkè sí ìjáàbù fáṣọ o torí ìjáàbù ayè kó fẹ́ sí ìjáàbù o bó ti wà ní ìsìlámù là ń sọ yìí o ẹ má jẹ́ kálukú abáyé pé àwa ń lọ ìdí ìránukọ́ wà sí èsì rẹ̀ gbogbo ó ti tọ́kè gbogbo ọwọ́ ó ti tọ́ bí ẹ̀kọ́ wá tó polówó afẹ́wó ní ìdí tá a ti lọ sí lọ torí náà ká gbogbo eléyìí ká sọ ṣe jàmáà ká fi kí ni o ká sọ obìnrin wọ́n pe lọlé eh, àfẹ́fọ́nà mi mo fẹ́ wà lọlé eh, mo fẹ́ lọ sẹ́ran léyà ń bẹ̀ wọ́n èso yìí gí ó yọ́ lọ sọlé àfẹ́fọ́nà rẹ̀ ó tó lè sáráàfù gan eh, wọ́n ní ká wá bá wọn àti àti ìmísí léyà ọfẹ́ bá wọn ṣe iléyà yọ́ wà sáráàfù ó lè fún Ìbàdàn lápẹ̀rẹ̀ ní ìsìn kọ́ lọ sí Èkó àbí kọ́ lọ Abẹ́òkúta àbí kọ́ lọ sí Ìkirè àáfà torí pọ́fẹ́ ṣe kí ni o ọfẹ́ bá wọn ṣe ọdún iléyà gbogbo eléyìí ẹ̀yin obìnrin tẹ́ ẹ lẹ́gbẹ́ ẹ ìwọlé ọkọ má lọ fìranù lọ́dọ̀ àfẹ́sọ́nà rẹ ẹ ìdẹ́lẹ́tọ̀ ara yín o. gbogbo ẹ̀yin òbí tí amẹ́ríkà ọmọ yín obìnrin náà kan ẹran léyá ẹ sọ ṣe o. ẹ mọ̀jọ̀ ọmọ yín obìnrin ẹyọ kan lọ́dọ̀ ẹran léyá pàápàá fáwọn àpá àdúgbò ẹjẹ́ wọn pé méjì o. kéésì sì rẹ́sìn pọ̀ nínú ìdíwọ̀ rẹ́sìn kan sexual harassment ọwọ́ àbẹ́ o ẹ̀dá ọmọ yín sábà tẹ́ báwọn náà yẹn ya kán jẹ́ méjì ẹ̀mẹ́jọ ọmọ kan ọ̀dà pàápàá ọmọ tó ti bàlágà àmọ́ tó súnmọ́ bàlágà ọlọ́run jáde owó ṣe wá o à ń gbọ́ fújì à ń mutí à ń ṣe sìnà à ń jó ohun ná ara ẹ̀ ní àwọn obìnrin jẹ́rìí fámì ẹjẹ́ kílé yóò fújọ́ kan jọ méjì àwọn yàtọ̀ sànà wọn máa ń fà àwọn èèyàn lọ jó ohun ná wọn ó ìdìbò ẹ má ṣe bẹ́ẹ̀ o ẹni ọkùnrin ẹ má lọ sókòtò fẹ́ǹsì tí ogun sókòtò ọ̀wà kẹrin ìyàmọ̀ ẹ̀yẹn ẹjá kan léyà yẹn ọ̀fẹ́ kó ṣe dáadáa bí ọmọlúwàbí ni o ẹsẹ̀ máa nílànà ti súnà ní o ẹ má mú sí lásìkò léyà o ẹ má ṣe jẹ́rí ẹ má ṣe fámi o ẹ má bóra o ẹ má ṣe yàpọ̀ ọlọ́run o ẹ jẹ́ àmà rántí ọlọ́run ni o ọdún àyàmú ápìlì wàṣọ́ọ̀nù wà síkìrì ńlá àwọn ọjọ́ tá a fi máa jẹun tá a fi máa mú tá a fi máa rántí ọlọ́run á ṣe dáadáa wá bí al nínú ìwáyà mi tọkọtaya ẹ gbádùn ara yín ẹ ṣe dáadáa ẹ dùnra yín nú ẹ má jẹ́ àyàpọ̀ ọlọ́run o ẹ má wo àwọn kẹsẹ́ẹ̀sì bú gbogbo àwọn eré blue film àwọn eré yorùbá abú tí wọ́n máa fi òun hàn àwọn eré india film tí wọ́n máa kó àwọn ọmọ ẹyẹ bá ṣe ń ṣe tí ọ̀dá ẹmọ́jà fásitì lè yá ẹmọ́jà ti yàpọ̀ ọlọ́run o abẹ́ ọlọ́run ọba àlejò ọlá ibi abá ti ṣe àṣìṣe ọlọ́run forí jìn wá o ibi abá ti ti sọ ọlọ́run aláàbíyàn pa afẹ́ ìsọkúsọ forí jìn wá o ibi àwọn ọmọ yàrá tí ń bọ́ náà bá ti ti wá gbọ́ ọlọ́run forí jìn àwọn náà jẹ́ káàdì àwọn àfa àwa tí wọ́n kọ́ wa àwọn tó ti kú nu wọn ọlọ́run bá ní kẹ́ wọn àwọn tí ń bẹ láyé jẹ́ kí wọ́n mọ̀ wà dáadáa o ọlá aláhàwùlà wà láàkú wákà ilà abilà ilà ilà ọbí subahana kàlọ́ ọmọ alhamdi ashadu anla ilà ilà an astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.